وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته onídìí ṣe ọjọ́ keje nínú oṣù jumada al-akhira hijira fourteen forty one ilé ìtòsí dídí ọjọ́ kìíní nínú oṣù kejì miladi two thousand and twenty mẹsàlásí ńlá ìlú Ògbómọ̀ṣọ́ níbí ohun tá a bára sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ó ní í ṣe pẹ̀lú ìmà ìmà ìwọ ìmà nípa kéwù a sì máa ń pé ìmà póríṣiríṣi eléyìí tí ọmọ èèyàn máa ń wá nínú ìgbésí ayé rẹ̀ wọ́n máa wá ìmà nípa báwo láti ṣe máa ṣètọ́jú aláàárẹ̀ láti máa mójútó wọn a sì máa wá mà nípa ilé kíkọ́ àti àtúnṣe àwọn ọ̀rọ̀ ẹ̀rọ wọ́n sì máa wá ìmọ̀ nípa oko dídá àti báwo láti máa ṣètò nǹkan ọ̀gbìn wọn a máa wá ìmọ̀ nípa àwọn nǹkan eléyìí tí àwọn èèyàn máa ń lò láti fi bàtírí ara wọn eléyìí tá a mà ní aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn máa ń kọ́ ìmọ̀ nípa sí ọwọ́ gẹ́gẹ́ bí ẹni tó ń kọ́ṣẹ́ télọ̀ ẹni tó ń kọ́ nípa sí àgbẹ̀dẹ ẹni tó ń kọ́ nípa ilé kíkọ́ ilé mímá ẹni tó ń kọ́ nípa ilé kíkùn ọkọ̀ kíkùn ẹni tó ń kọ́ṣẹ́ bàtà ẹni tó ń kọ́ṣẹ́ ago ẹni tó ń kọ́ṣẹ́ fìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìgbésí ayé ọmọ èèyàn bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn wà tó ṣe pé ìmọ̀ táwọn wá wọn náà ní nípa gbogbo ń tó ní kálukú bá ń wá ìmọ̀ nípa rẹ̀ nínú ìgbésí ayé wọ́n yìí máa wá mà nípa rẹ̀ àfi nítorí àǹfààní kan àbómi tí wọ́n rò pa àwọn lè tara rẹ̀ rí ọlọ́yẹlẹ́dá wa ní ìgbà tó dá a tá a jáde wá sínú ilé ayé yìí níṣẹ́ la jáde wá sínú ilé ayé lẹ́ni tó ṣe wípé kò mọ̀ nǹkan olódò paraku òun náà ni wọ́n bí oníkálukú wá sáyé wàlláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna ọlọ́wọ́n bá yọ kúrò nínú àwọn ẹ̀yà yín ẹ̀yin náà dẹni tí ó ń rọrùn tí ń rọ́ṣù pàtàkì fẹ́ sí. Si ayọ̀ yín jáde mú yín máa bẹ ní ìgbà àkọ́kọ́ lẹ́ni tó ṣe kọ̀ máa ń kankan ọlọ́run ẹlẹ́dàá wa òun fi mọ́ mìíyàn òun tọ́ mìíyàn ọ̀mà tẹ́lẹ̀ allamal insana ma lam ya'lam ó fi mọ́ mìíyàn òun tọ́ mìíyàn ọ̀mà tẹ́lẹ̀ nítorí pé aláìmọ̀ ni wá kọ́lọ́wọ́n bó tó fi ìwọ̀n bá mà wá ọlọ́wọ́n bá tún sọ ó ní wa allamaka ma lam takun وكان فضل الله عليك عظيما ọlọ́run ọba ló kọ́ ní nǹkan tó mà tẹ́lẹ̀ àjùlọ ọlọ́run ilé ìtọ́lọ̀ ń ṣe fún ọ kó tóbi ọlọ́run sọ fún anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam. òsì tàbí ṣùgbọ́n wípé gbogbo bó tilẹ̀ wá wù ká gbìyànjú tó nínú màwé wa gbogbo bó tilẹ̀ wù kọjá pọlọ wọn ba ó bá wọn náà lẹ́bùn díẹ̀ nínú tí wọ́n ń pè ní mímà gbogbo bó tilẹ̀ wù ká mọ̀tò láti máa bá pa àwọn kan má jù wá lọ ni wa fawqa lè dhi ilmin gbogbo bó tilẹ̀ wù kéèyàn mọ̀tò yóò tún máa bá pẹ́ nìkan má jù lọ ọlọ́run má gbogbo wa lọ. nínú gbèsè ayé wa ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀kọ́ eléyìí táwọn èèyàn máa ń kọ́ yẹn kì àfi nítorí àǹfààní kan tàbómi tí wọ́n fojú sùn wípé lè jẹ́ tàwọn látàrí ẹ̀kọ́ táwọn fẹ́ kọ́ yìí. ẹ rí i pé táwọn ọmọ bá kẹ́kọ̀ọ́ ẹbí pé wọ́n parí ìwé mẹ́wàá wọ́n tún wá lọ ṣe ìdánwò tí wọ́n máa ṣe eléyìí tí wọ́n máa fi ṣe ìpalẹ̀mọ́ àti darapọ̀ mọ́ ọ̀kan nínú àwọn ilé ẹ̀kọ́ gíga eléyìí tá a mọ̀ sí JAMB wọ́n tún ṣe ti ń bẹ lẹ́yìn JAMB ẹ rí i pé àfojúsùn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ní ìgbà tí wọ́n bá gbà wọ́n sí ilé ẹ̀kọ́ gíga wọn náà ní kí wọ́n gbà wọ́n sí abala bíi tá à ń ti ń kọ́ nípa àwọn àmọ̀kan pàtó gẹ́gẹ́ bí ma ìṣègùn ìtọ́jú aláàárẹ̀ eléyìí tó ṣe é pé yóò padà sọ wọn di medical doctors ẹlòmíì yóò padà di pharmacy ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tá a bá kó àwọn ọmọ tá a fi wọ́n sí ìpín mẹ́wàá á rí i pé bí ìpín mẹ́sàn-án àbọ̀ nínú gbogbo àwọn ọmọ tó fẹ́ wọ yunifásitì yẹn ohun àfojúsùn gbogbo wọn òun náà ni pé káwọn láǹfààní àti lè wọ abala táwọn ti kọ́ ìmọ̀ nípa medicine college of medical science ńlọ́pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n fẹ́ wọ̀ kí ló dé tó fi jẹ́ pé gbogbo yín ẹ̀ ń sáré sí ẹ̀ tẹ́jẹ́jẹ́ ìyànjú yín òun náà ni kí wọ́n gbà yín lónìí kó tó di lọ́la ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní tí wọ́n máa sọ fún yín òun ni pé hot cake iná ní táwọn bá rí college of medical science táwọn bá rí wọ̀ kódà táwọn bá rí college of medical science wọ̀ nítorí àwọn òun náà ni káwọn di medical doctor kódà tó bá ṣeṣe káwọn di ẹni tí wọn máa ṣe surgery ìní ó wọ àwọn káwọn bá jáde nínú yunifásitì yẹn ọ̀pọ̀lọpọ̀ gan tó fojú sunkún ọgbà wọn láti jẹ́ medical doctor tó máa fi lè gbà sí agbọn ibi tí ó ti di pharmacist ìbínú ni ó máa jásí fún ìbànújẹ́ ni ó máa jásí fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa ibi tó ń fẹ́ wọ̀ kọ́ ni wọ́n gbọ̀n sí abẹ́ni tó tẹ̀ gbé agbọn ibi tó ti wọ́n máa ṣiṣẹ́ lọ́jọ́ ọ̀la ní lab yóò máa wò pé wọ́n bá tó ń jẹ́ torí pé ẹni ń ṣiṣẹ́ lab kò lè dàbí ẹni tí ó jẹ́ medical doctor kí ló dé ohun àfojúsùn gbogbo wọn òun náà lówó àtàǹfààní eléyìí tí wọ́n máa padà rí látàrí pé ìyẹn di medical doctor àbí ọ̀kan nínú àwọn nǹkan tó jọ láì kò bla pẹ̀lú ewu burúkú tí ń bẹ nínú sẹ́yìn àkóbá ńlá tó wà ń bẹ fún yàn láyé àti lọ́la kìyàmù nítorí pé mo jẹ́ mẹ́díkù dọ́kọ̀ irọ́ lásán náà ni lójú àwọn èèyàn tó bá karọ́ kún àwọn ni wọ́n máa bàbára rẹ nítorí pé ọ̀ràn tó wà ń bẹ pọ̀ tẹ̀mí bá tẹ̀sí bọ́ lọ́wọ́ rẹ ó lè bọ́ lọ́wọ́ rẹ láyé ń bí ó sì lè bọ́ lọ́wọ́ rẹ tó bá di lọ́la gbẹ̀mọ̀ kìyàmù tẹ̀mí pọ̀pọ̀lọpọ̀ aláàrẹ̀ jẹ́ kí wọ́n gbé lọ sọ́sìpítù àwọn ẹni tó ń tọ́jú rẹ̀ gan ló máa ń ṣekú pàǹgbà mi àwọn ní ó ti pupa bá wọn máa máa bí wọn bá ti ti pa tọ́tẹ́ bá wá pààyàn báwò sẹ́rù pé sírò sí fún ni tọ́ba di lọ́la al-qiyāmah láti rí bá tuntun lé ayé sẹ́rù pé ẹ lè lọ bẹ́ẹ̀ fírílì àwọn oníwo gbogbo eléyìí àwọn risk tó wà nínú sẹ́yìn wọn àníwò eléyìí tó jà lọ́dọ̀ tiwọn ní kíni owó wo làwọn lè pa látàrí irú sẹ́bẹ̀. akramakumullah ẹ rí i pé àwọn ọmọ ní ìgbà tí wọ́n bá gbé wọn tí wọ́n wọ́n tún máa béèrè pé irú ẹnjìnírìn wọ̀ nítorí pé ẹnjìnírìn náà gbogbo ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ kò bí owó ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ kò bí owó wọ́n lè sọ pé electrical and electronics, lápèjúwe tí ìbá ti kó tó lọ kọ́ bó ṣe máa wáyà lé lóde lọ́dọ̀ àti pé tó bá pé ti skul lọ bá jáde ó lè dúpẹ́ ẹnu à ń kọ̀wé lọ parí ilé ayé rẹ̀ sí ó sì lè má rìsọ́ọ̀tì sówó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ òní fẹ́ kún kó àwọn síbẹ̀ nítorí kíni àǹfààní tí gbogbo èèyàn ń wá nínú ẹ̀kọ́ tí wọ́n máa kọ́ jẹ́nẹ́rálì wọn náà ní kí ni ọ̀padà rìsọ́ọ̀tì ẹ̀rí tí wọ́n bá ṣiṣẹ́ kan tí gbogbo èèyàn bá ń wo sẹ́yìn tó ń fi tí wọ́n ń fojú péré rẹ̀ tí wọ́n ka sẹ́yìn kún lápèjúwe kápẹ́sẹ́ iṣẹ́ fọ́gá tí wọ́n bá ní kọ́ táyà tí wọ́n sì máa bá ní lẹ̀ táyà wọ́n á jẹ́ pé gbogbo olóyún kò sí fọ́gá ń bẹ̀ ẹnìkan lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́wọ̀n ẹ́ńjìnì rẹ̀ tó gbé kalẹ̀ yọ ọmọ ya gbogbo wa lẹ́nu pé òun wọn fẹ́ léyìí ṣe so títí tẹ́nìkan fi gbé táyà wa ikpọ́ bàjẹ́ lọ́ba gba táyà mu ní má ń bá wọn tún fi sínú táyà yìí táyà náà bá di tó dúró gánadó bá tó di padà sára tó àwọn èèyàn máa wò pé tọ́ tó ojú tí wọ́n fi máa wò nù tọ́ òun á sí ní farada kọ̀mọ nánàkúnà bí ń patọ́rọ́ bí ṣe ń pé pínì ń sọ ń sọ ń sọ bàbá fọgá lọ́ba dẹni tí wa wa ẹsẹ̀ ní máa ń rìn o wọ́n bẹ̀rẹ̀ sí ní gun kẹ̀kẹ́ fẹ̀jẹ̀ wa àwọn èèyàn máa fẹjẹ wa ó di mashini bajaj mashini bajaj ó tún di Toyota Toyota tó ti pé bàbá nìkan ọ̀túnla lọ́wọ́ ti lé o yóò bá lẹ̀. bàbá yìí kú sílé kí ló ṣẹlẹ̀ ń lò gbogbo ọmọ tá a ti darí síbòmí lásán ẹ jẹ́ lọ kọ́ fọ́gá iṣẹ́ fọ́gá pé gbogbo èèyàn bá dà lọ́bẹ̀ ẹ̀yin náà ṣàì mà pé kìí ṣe torọ lọ kìí ṣe nítorí pé wọ́n fẹ́ sànù táyà ṣùgbọ́n iṣẹ́ fọ́gá pé wọ́n ń tara rẹ̀ náà lẹ́sẹ̀ ní tí gbogbo èèyàn dà lọ síbi sẹ́wọ̀n bí gbèsè ayé àwọn èèyàn ṣe rí nu. ẹ rí tá a máa ń sọ̀rọ̀ pé ẹkọ́ kí ó ẹ rí pé kí ó ní gbogbo àwùjọ lọ́dọ̀ gbogbo bímabíma láwàá tá a jẹ́ mùsùlùmí kìí ṣe gbogbo wa ló wù pé kọ́ ọmọ owó kí ó ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn ìlú lè lẹ́ẹ̀mí rẹ̀ lórí bọ́ọ̀mù ó sì lọ sí school àmọ́ tí ò ṣetán láti ná nǹkan kan lórí bọ́ọ̀mù ó sì lọ sílé kí ó ẹ̀ sì bùkátà láti wá jìnnà kó tó di pé ntọ́fà hàn sẹ́yìn náà nítorí màá sọ ni pé tó o bá kí ó kí ló fi ṣe iṣẹ́ wo ló fi rí kí ni wọ́n fi kéwú dà àmọ́ wèé àti màkà ń tó bá kàwé ó lè di medical doctor ó lè di lawyer ó lè di adájọ́ ó lè di engineer ó lè di pharmacist ó kéré jù lè di teacher ṣùgbọ́n ẹni tó bá ka kí ó kí ló lè dà ó lè di lèmọ́ọ̀mù ó lè di ajínilọ́sẹ̀ sọ̀láàtì sẹ́yìn ń pè ládé ní kírun ní yorùbá lẹ́fù ó lè di àfa tafsir ó sì lè di arọ́wáàsì ó lè di ajá náàsì kí ló ti lè dà <laughs> ẹ̀rí pé láwùjọ wa kí ló ti lè dà náà ustaz mhm, kọ́mọkọ́ máa ń kí ó subahánàlá ìlànà wọ́n wá gbogbo ẹ̀ lórí àtẹ̀ àwọn lè máàmù ìgbowó oṣù ń lù wá abẹ́yìn ti ń fún wọn ó ní tó ọba di lè máàmù kò sówó oṣù bọ́ọ̀ bá di bàbá tẹ̀síìrì kò tún sówó oṣù tọ́ wọ́n wà ní àìsówó ní máa jẹ́ káwọn ìmáàmù kó wọn máa ti kí ó kà àìsówó ní máa jẹ́ káwọn àbá tẹ̀síìrì kó wọn ti kí ó tú àìsówó ní jẹjẹrẹsì kọkà tí ń kàkùkà àwọn wáàzì yìí máa sáré tayọ bàbá wáàzì torí kò sówó sùn torí wọn náà bá ṣe dunu sí bẹ́ẹ̀ ni sàrà ò sì fẹ́ ru rẹ̀ òun torí rẹ̀ òun o kí òun yẹn rọra fọwọ́ múra rẹ̀ wala hawla wala quwwata illa billah pé. láwọn àwùjọ wa ìṣe tá a fi múwèé kọlà sí mú kí ó abàbàrà àwọn kọjá sísọ débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìn àtúngbèdè abínibí wa má bí àtìsègóyìnbó. kọ́dọ̀ tó kọ́ sọ tó ń fẹ́ ṣe ogun púpọ̀ but tẹ̀bá lè láì kó o sọ ní English yóò ti dáa ju because I can't cope in Yorùbá la hawla wala quwwata illa billah yẹn kó òyìnbó yẹn ó ti gbẹ́wù àwọn èèyàn débi wípé òyìnbó náà ni yorùbá ó ti di local language ìwé ẹ̀ríkọ́ àkàkùn afúnlọ́lá tó tu tiẹ̀ lọ agbésípò tó tayọ díẹ̀ àwọn àmọ́ wọn fojú wò tí ìjókòó ẹjọ́ pawọ́pọ̀ tí wọ́n ní tọ̀ tálùkọ́ sálà rẹ̀ irú ẹ̀kọ́ tọkọ tó bá bẹ̀rẹ̀ sí ní sàlàyé lè sọ pé ẹnjìníà lò lè sọ pé akínníkan lò lè sọ pé kínníkan lò lè sọ pé kéwù ni mo ké mo sì gba dìgírì nínú kéwù láti Egypt ẹni wọn máa wò ó pé kíni kí ló kọ kéwù kíni kí náà fi ṣe kí náà fi dà oníkálukú ọmọ wa fojú di kálukú ọmọ ṣẹṣẹ pé ní táwọn kọ́ pàtàkì kéwù yẹn ọjà máa kankan akramakumullah alìpé láwùjọ wa àwọn ìlú kan wà tó ṣe pé wọ́n ka kí okun púpọ̀ ẹ rí i pé àwọn ọmọ wọn máa lọ sílé kí ó ní gẹ́gẹ́ báwọn ọmọ àwọn kan ṣe ń lọ sílé ìwé báwọn máa ń ṣe ń tú lọ sílé ìwé láàárọ̀ láàárọ̀ làwọn ọmọ àwọn kan máa tú lọ sílé kí ó láàárọ̀ láàárọ̀ adúpẹ́ fọlọ́ tó bá jẹ́ pé láwùjọ dá wa àwa rí àwọn kan táwọn náà kọ́ kí ó kí ó tán wá kọ́yìn wọ́n wá tara rẹ̀ wọ́n dẹni tó ṣe é pé àwọn náà wọ́n dẹni tó ń kọ́lé ńláńlá tó ń gun àwọn mọ́tò fàǹfà fàǹfà wọ́n sì dẹni tó ṣe pé wọ́n dá àwọn iléeṣẹ́ ńláńlá lẹ̀ ẹ̀rí pé gbogbo èèyàn bá tún dà lọ sí ìdíkẹ́ òkú kéke pé o ké o lérè o ké o gbóni o subhanallah tó túmọ̀ sí kéke ti tọrọ lọ ńlọpọlọpọ táwọn èèyàn máa ń ṣe láwùjọ wa kọ̀pamọ́ kọ̀pamọ́ sẹ́ǹkankan nínú ẹni tó bá lójú. ó wá nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wípé. àwọn èèyàn tọ́lọ̀ wọn bá dá a lè pín wọn sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ náà làwọn ẹni tó ti nímà ẹlẹ́kẹ̀jì làwọn ẹni tí ń wá mà àwọn ẹlẹ́kẹta kò nímà kọ̀ wá mà wọn náà wá wo inú èwo ni wọ́n já sí nínú kọ́ jẹ́ni tó ti nímà. inú kó o sì jẹni tí ń wá mà tàbí kó o jẹ kò ní mà kọ wá mà ẹ wá máa wo sẹ́rí gbogbo màtáwọn èèyàn máa wá láyọ̀ àti ti ìwé tó sọ wọ́n di adájọ́ tó sọ wọ́n di lọ́ọ̀yà tó sọ wọ́n di medical doctor tó sọ wọ́n di pharmacist tó sọ wọ́n di eh, businessman tó sọ wọ́n di engineer àti gbogbo sí ọwọ́ táwọn èèyàn kọ́ láyé bí ẹni tó ń ṣe mẹ́kò mẹ́kò mátò mẹ́kò machine ẹni tó ń kọ́lé ẹni tó ń kálé ẹni tó ń kunlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo sẹ́tọ̀ yẹn ń sẹ́wọ̀n sáfù kan látò gbogbo ẹ̀ sí kí owó wàá wà sáfù kejì lábala tá a mẹ́nu bà lónìí sẹ́rí gbogbo nǹkan táwọn èèyàn máa wà ó bóyá wọ́n wọ agbaléèwé ni àbí wọ́n wọ gbọ̀dọ̀ ọ̀gá wọ́n wọ agbọ̀dọ̀ ọ̀gá tọkọ wọn níṣẹ́ ọwọ́ yẹn ni gbogbo ẹ̀ pátá korongodo ilé ayé náà máa fi wá àǹfààní tiẹ̀ ilé ayé lọ́mọ sẹ́wárí kí ó àǹfààní tiẹ̀ kọ́ mọ́láyé ó tún bá ní dálùkì yá mi torí ẹ̀ ló ti jẹ́ pé ìyàtọ̀ wà láàrin méjèèjì gbogbo òmùyókù pátá korongodo tí wọ́n máa wà ilé ayé láǹfààní rẹ̀ máa.

fẹsẹ̀ bàtà fún wa nù sàárè fẹsẹ̀ bàtà tá a lò ń jọ gbẹndà kìyàmẹ. bàbá tó ń ṣe lọ́ndìrì gbogbo ẹ bá wà fọṣọ láyé sẹ́ẹ̀bà wà fọ́ nù sàárè sẹ́ẹ̀bà wà fọ́ ń jọ gbẹndà kìyàmẹ. ẹnjìníà kí ni jẹ́ fẹ́ ẹnjìnì rẹ̀ bàbá dénú sàárè ẹnjìnì wo lẹ fẹ́ tún ṣe tó bá dijọ́ gbẹ̀ngà kìyàm bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ẹ bá gbé lórí àtẹ ayé lọ́mà gbogbo kẹtọ́ ànulẹ̀ ayé ó kì rẹ̀ ní ayé lọ́mà ṣùgbọ́n tí wọ́n à àtàyé títí ọ̀hún wọn àjọra wọn pẹ̀lú gbogbo nǹkan yòókù ẹ̀rí nínú ìmọ̀ ẹ̀sìn Islam wọ́n máa sọ fún ọ. wípé ìmọ̀ tí wọ́n ń kọ́ yìí ó ní ìmọ̀ tó ju gbogbo mà ó ní ìmọ̀ tó lọ́wọ́ máa ń tọ́ka sí àtànàbì ma alaihi wa sallam wípé ọlọ́lá ọlọ́run máa ti torí rẹ̀ gbìyàn ga tó máa sọ̀rọ̀ ìmọ̀ lọ́lá ìmọ̀ máa rẹ̀ rí àgbéga ní ìsìlápẹ̀jùwe nínú nǹkan tá a máa ń sọ nípa ìmọ̀ abáṣe ń pín ogún ó náà ní ọ̀rọ̀ tó wá ṣùgbọ́n tí ò fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ tí tùmọ̀ rẹ̀ déédéé tàálẹ̀mọ̀ al-fara'id wa'allimuha an-nas fa innaha nisfu al-'ilm ẹ̀kọ́ nípa bá a ṣe pín ogún sì ti máa ń yàn nítorí pé ò ní dájì máa torí pé òní ìdajì mà ìdajì gbogbo mà òní bá ṣe pín ogún ìdajì yòókù ní gbogbo mà yòókù kí ló dé àwọn olùmọ́ni kí ni tó máa dájì mà yẹn wọ́n nítorí gbogbo nǹkan yòókù tá à ń tún kọ́ nínú ẹ̀kọ́ ẹ̀sìn Islam ó ní í ṣe pẹ̀lú ilé ayé wa ni gbóò láti ṣẹ̀sìn láyé tó tẹ́ tó ti kú kò ní sálù àlà ẹni tó ti kú òní ti sọ̀lẹ́ ẹni tó ti kú òní yọ ẹni tó ti kú òní ti sùn yàmù Ramadan ẹni tó ti kú èsì hajj àtẹwéyìn níjọ́ ti kú kò sí tẹ̀wéyìn nìkan mẹ́rin tó ti ṣe náà ni. sòṣùgbọ́n wọ́n sọ pé ìmọ̀ nípa bá a ṣe pin ogun ìdajì ìmọ̀ ni nítorí pé ó ní í ṣe pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ síyàn lẹ́yìn ikú. ìmọ̀ wa lẹ́yìn mà nínú jẹ́ nǹkan nínú science and technology tó ní í ṣe pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ síyàn lẹ́yìn ikú pé kíni. torí ẹ̀ ló ti jẹ́ pé ìmọ̀ nípa ẹ̀kọ́ Islam ó ju gbogbo ìmọ̀ yòówù tó bá kọ wọn àwọn èèyàn jàǹkàjàǹkà wọn ti wà àdìgbò bíi tani àwọn pòfẹsọ àwọn mẹdíkù dọkítọ àwọn ẹnjìníà jàǹkà ń bọ wọn ti jà ẹtọ wọn ni jàǹkàjàǹkà ń bọ wọn ti jà ẹgbọn gánà fi sọ ni khayrukum man ta'allama al-Qur'an wa 'allama ẹjọ lóore jù nínú yín lẹni tó bá kọ́ nípa alukurani tó náà fi máa yàn ṣé gbogbo ẹnjìníà ẹ mẹdíkù ní kíni kí gbogbo tó ìjà máa kankan la kà fún nítorí pé ayé làwọn alé ayé làwọn owó tún ní títí yẹ bẹ́ẹ̀ ńlá alé. yéésẹ kékeré ni màá ṣe tí màá fi rí dáadáa lọ́dọ̀ lọ yéésẹ kékeré ni màá ṣe tí fáìlì mi ò fi dámárá níwájú Allah tani máa bẹ̀rẹ̀ skul tí ó sì wà ní àwọn uptake section tí ó wà fi skul sílẹ̀ kó tó parí tani. kọfẹ́ sí kọ́nà kan máa ń owó skul san yóò ṣe bára yóò ṣe pure bára and fine bára láti rí kó ń parí. tani máa wá skul tí wọ́n gbé síbi tí ọ̀tẹ̀ lọ́rùn níbi tí wọ́n kókó ń bá parí owó dàgbọ́dọ̀ ẹ̀jẹ̀ kalẹ̀ tí ò ní máa wá gbogbo ọ̀nà láti pààrọ̀ kọ́ọ̀sì ẹ̀wà kọfẹ́ sí kọ́nà ló ní ìṣẹ̀tàn láti ta mílíọ̀nù ọdún mẹ́ta tó tuntun bẹ̀rẹ̀ nítorí kó lè wà níbi tó ti rí hot cake tàlẹ́ nínú tó wà ń sùn tó wà kú sẹ́mísítà kan tí ó fi parí tí ó fi graduate tí ẹni tó wà fi ṣe supervisor rẹ̀ lórí rìsáàtì tí wọ́n ní yóò ṣe yóò fi jáde tó ní tí wọ́n máa hùwà gọ̀ sí tí wọ́n máa fi ojú rẹ̀ gbolẹ̀ tí wọ́n máa kàn lábùkù tí wọ́n máa ṣe tọ́sí lórí tí wọ́n máa hakẹlẹ̀bẹ̀ sí lọ́pọlọ tí wọ́n wà bínú tàlẹ́ nínú kò sí. yóò tún máa fi kẹlẹbẹ ni ó kì í sà inú mi dùn sà kẹlẹbẹ yín tiẹ̀ dùn pọ̀ lẹ́yìn nítorí kọ́ mọ́ bá da lágbo náà fi páálí rẹ̀ wá sẹ́ ọmọ mélòó lọ́wọ́ wọlé kí ó tó ṣe sùúrù parí ẹ bá mú wọn wá subhanallah ẹnì kejì wọ́n kí ló dé. ẹ mi lásìkò fúnlẹ̀ ké lọ títí because I was here initially láti study eh, kìtìkìtì mo wá study ni accounting ni mo wá ṣe àwọn ni yóò tilẹ̀ ni. tẹ̀mọ́ àwọn sọ̀rọ̀ sọ stars stars ọlọ́lọ́lọ́ àwọn stars olódo burúkú ọgbàlẹ̀ kí orí náà òde bẹ́ẹ̀ rí òde bẹ́ẹ̀ rí irọ́ lásán nítorí pé ayé àkàkún àkọrùnkún. a sì ní fẹ́ kó fi wá sí farakọ̀ mọ́ kankan àní pé kó fi á ti sáré lódò àtẹ̀kọ́ ọmọ pé ọ ọ̀nà mọ kọ́dà nígbà tó lọ wá skul ọ ọmọ lẹ́kẹ̀ lẹ́kẹ̀ rọ́wù lọ́lọ́ lẹ́kẹ̀ rọ́wù lọ́lọ́ ṣé o tá ń san ní skul náà máa ń san lẹ́kẹ̀ o sásìkò tá ń lo skul náà ń lo lẹ́kẹ̀ o ibi tá ti rí i pé kí là wá pálá fún kí là kà fún ayé ni àkẹ́sìn wa kún kankan. sọ ìdí nu tóbi jẹ́ ike gbogbo ẹni tó bá ti kékeré dáhùn kankan lójú àwọn èèyàn wọn ò yí fi ojú àpẹẹlẹ kankan wò ó nítorí pé ń tọ́jà lọ́dọ̀ tó wọn ni pé tí ó wọ̀ èló ló ń tà èló ló ń tà lọ́sùn. إذا ما اعتززوا علم بعلم فعلم الفقه أولى باعتزازه wọ́n ní táwọn onímọ̀ àti ọmọ ṣe fáàrí pẹ̀lú màá wọn ìmọ̀ tó tó kò sí irọ́ lásán gbogbo nǹkan yòókù because gbogbo tí wọ́n ń kọ́ yìí kò ní í ṣe pẹ̀lú báwo ló ṣe jẹ́ ẹrú ọlọ́run lódodo ṣùgbọ́n ìmọ̀ nípa tọ́kàn yọ kọ́ báwo ló ṣe sin lọ báwo ló ṣe jẹ́ ẹrú ọlọ́run lódodo torí pé ní paríparí gbogbo wa náà láti mà wípé àwọn òsín lé ayé yìí láti tuwó jọ lásán wọn khalaqtul jinna wal náà ọ̀dẹ́yìn lásán àfi nítorí kó lè bá a sí òun. Ah, àwọn ẹni tó ka kéwú a gbọ́dọ̀ fẹ́ wọn kù láwùjọ kọ̀ọ̀kan a nídìí wọn tayọ bá a ṣe ń bùkátà kó jọ ọ̀rọ̀ lọ à ń bùkátà wọn ju atẹ́gùn tá à ń bùkátà láti mí lọ a nídìí wọn tayọ gbogbo ntí èèyàn máa wá láyé yìí kò lè yí aláìmọ̀kan wàláhì kò lè yí olódo nítorí pé tí ò bá sẹ́ni tó mọ kí wọ́n àwùjọ yín lẹ́ni tó sì máa kí òtòdodo tí ń kọ́ yín lódodo ìparun ó ti dé bá yín lọ́nà kàbọ́nà mi. ṣé irú wọn iná ọ̀rọ̀ alẹ́ni tá à ní káàpù nǹkan kọ́ láàmú afojú tẹ́ḿbẹ́lú لتأمرن بالمعروف النبي صلى ولتنهون عن المنكر أو ليسلطن الله عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجاب لهم. إنه كما قيل لو kẹ́ ẹ máa fòrò wọn láti ṣe dáadáa kẹ́ ẹ sì máa kọ ìbàjẹ́ fún wọn àbí kọ́ lọ́wọ́ di àwọn ẹni bú nínú yín sí yín kó tó pọ́n wọn làkóso ọ̀wà káwọn ẹni rí ọmọ abẹ́ lọ́n kọ́ lọ́wọ́ bá ọmọ gbọ́ ma. so àwọn gángangangan ńlọ lọ́wọ́ bá fi ń protect àwùjọ ẹni tó bá kọ́ kí òdodo sísè ń lò bó ti yẹ kó lò torí ẹ ìmọ̀ nípa tó ohun gangan ni màgídì ohun gangan ni ń tọ́ pàtàkì ọlọ́run ọba pẹ̀lú bí ṣe máa sọ́la rẹ̀ ọlọ́run ọba pẹ̀lú bí ṣe máa sọ́la rẹ̀ ìdìde tó ní kálukú wá dìde láyé sàṣàwa ló dìde pẹ̀lú ẹ̀mí pé kí wọn náà la fẹ́ kọ́ sàṣàwa ni torí pé ìdìde táwọn náà dìde àwọn náà ń sakúrì náà àìsàkúrì gbogbo bó tilẹ̀ kọ́ gbárí tó bọ́yá yìn wá lọ́wà nínú gbogbo pẹ́ǹkọ́wé yìí ọlọ́run bá ṣàánú wa ni ẹ̀rọ ọlọ́run náà ọlọ́run fi ṣàánú wa ni yà á gini ìwé tẹ́lẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ ńkọ́ yìí náà ní sìn yìí báyìí èyí babara á ká ní babara torí ká àkókò ń lọ lé náà kí báyìí lọ lé à ń lọ lé máa lọ délé so pé islamu ń ẹni tí wọ́n mọ̀ nípa nǹkan tó ti wà nù ẹni tí nípa tí lè ṣàlàyé pé lódodo islam ń bùkátà ẹ̀ ń tọ́ mọ̀ nípa rẹ̀ kó lè bá a hàn ẹ rí ọ̀pọ̀pọ̀ iná ẹ̀ ni ó darapọ̀ mọ́pá afẹ́ kí ó ní ìgbà tí wọ́n ti ń bú kí ó tí wọ́n sọ pé kí ó wọ̀ dáa tí wọ́n sọ pé kí lè wọ́n lọ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tu ọmọ wọn lẹ̀kọ́ lọ́kè nítorí pé ẹni tí wọ́n ń bú tí wọ́n ń pé kí lọ́wọ́ lọ díẹ̀ tó ń bú àwọn òbí rẹ̀ kí ló dé tẹ́ fi ilẹ̀ kọ́ lọ kéwú kéwú tẹ́ á jẹ́ kí ni wọ́n fi kéwú ṣe kí ni wọ́n fi kéwú dà wọ́n á rí i pé kéwú máa ń di nǹkan mi àti kéwú dáa tó báyìí à kéwú dúdú kéwú lérè à kéwú mọ̀ pàtàkì wọ́n wọ́n máa ń rà wọ́n náà máa bọ̀ máa bọ̀ bọ̀ kéwú òkè sáájú ọ̀ lọ sílé ìwé ma kéwú ló fi òkè bí bàbá kan ti di ọmọ rẹ̀ wá bá mi jọ́ọ̀sì bàbá ni máa mú lọ kí máa mú lọ bú ó níbi kíbi tó ibi kíbi ibi kíbi tó máa lọ gbé lọ. mo níbi kíbi tí mo máa lọ kí máa mú lọ kọ́ lọ ṣe kí ni kọ́ lọ máa ké ni ah, níjọ wa ni kí wọ́n di bàbàrà bá ń bàbá yìí eh, ibi táwa ń lọ tí o bá sí visa yẹn ò lè wọ ọ olùkọ́ làkókò kó pé òdì sínú báàgì ó yẹ láì ṣe búrẹ́dì. <laughs> ẹsìn máa pé kò sí físàbílì láńbẹ mà ìrònú wa ní kékeré ni wọn fi kí ó àti wọn fi kí ó náà ẹ àti wọn fi kí ó náà ẹ <laughs> subhanallah àníyàn ọ̀pọ̀lọpọ̀ dáa ìgbà tí àwọn èèyàn fojú winá kò sẹ́ni tó rí wọn ìgbà tí ìjọba bá ńlá yà kò sẹ́ni tó rí yín tẹ́ bá wọn dé lu kan táwọn wò pé nǹkan rọra rọ̀ sọ̀mú ń bẹ̀ díẹ̀. gbogbo lẹ́tọ̀ ọmọ akọlura wọn ẹ gbàgbàgbé wa o tẹlifíṣàn tá ṣe wọn fídíò lẹ́bàá ra o ẹ fáànù tó ní fíríjì ìlọrin àwọn àlọ́ tó túmọ̀ sí àníyàn dà àníyàn dà ìsìn ọ̀pọ̀lọpọ̀ bàbá iná ọmọ wa kẹ ẹ dákun ẹran kọ̀wé mi bí ó ṣe lọ ẹ bá kọlọ kó wa tọ́ba ṣe tọ́ba sọ́kọ́ bàbá mi gbogbo àfọwọ́ gbogbo àfọkọ́ gbogbo àfọmọ́jì gbogbo àwọ̀ọ́lẹ̀ gbogbo àdínú gbogbo àdínpẹ̀ àwọn mi wọ́n ni ọmọ nípa kó lè má takò mí. torí pé kí ó táwọn ń kọ́ ọmọ òkè kìí ṣe kí ó tí ó tún wọn sí kìí ṣe kí ó tí ó sọ pé ń tẹ̀sí ọ̀dà kìí ṣe kí ó tí ó sọ pé ọ̀nà tẹ̀ ń gbọ́ ọ̀tọ̀ bí kò lọ kí dé kí wọn títí ẹ lóò tó gbàlùmọ̀ kọ́ bàjẹ́ ju tàwọn tó bá lé lọ. ọjà ìpè ìwọ ṣé wọn máa pé wọn jí pọfọ ni wọn máa pa látòru ni ọwọ́ pàjẹ́ lẹ́mú ni wọn ní wọn pọfọ kó tó sùn inú ọ̀fọ̀ ni wọn máa sùn wọn máa gbẹ hùn nínú mílíọ̀nù ló ti wá o bí n tàǹtì ọ̀bá dà ṣé wọn sọ pé ṣé yọ̀ọ̀mọ̀ bá a ti kọ́ ọ sọ kúbọ́kúbọ́ bàbá tó ti di bàbá aláwọ̀ babalọ́ba bàbá pàtórí náà tẹ̀lé gbà ṣé nǹkan tuntun ti di ẹ tẹ́tí ti ẹ sọ́ọ́rí mẹ́ subhanallah inú wọn máa sọ yà ẹ sùúrù kí ó ta ní pẹ̀kẹ́nu jẹ́sẹ̀ kẹ́ wá dé kí wọ́n sọ pé táà ń ṣe ọ̀dà ọmọ ṣe lè sọ pé tí bàbá ń ṣe ọ̀dà. àwọn ọ̀fẹ́ kọ́ mọ kéwú tọ́ da kéwú rádaràda tí ò ní mọ ibi tí kéwú kọjú sí tó ń lọ ya babaláwo èkejì àwọn onífà irú rẹ̀ làwọn máa fẹ́ fáwọn ọmọ ọlọ́mọ torí ẹ̀ gbà tí Baba kan nílùú kan ó sáni dandan kí n dákun bó láti kọ̀wé fọ́ọ̀mù tó mọ́ ọ lọ ọlọ́run sì ti ọmọ bá lọ àmọ́ tó lọ́mọ á sọ fún un mo ní kí ìwé máa ṣe bí ìwé ní lọ́nà o mo ní kí ìwé máa ṣe kí wọ́n lọ kọ́ nítorí pé ọmọ sọ pé mo gba dìgírì mo ṣe kí n àmánà ọlọ́run ó léèrè kí ló fi kí òyìn àṣẹ

kí ni màá kí o kí ni màá kí o ṣe náà là ń wá láwọn alẹ́ kí o gbogbo àbí ìmàmí làwa fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kí o bóyá kí o wọ́n mú látara kí o kí o sẹ́mi pé a ní a i u a sì tún ní bá a. bí gbó tá ti tú so yorùbá wa mú ti parí wọn ní kó tó wú tó wú náà wọ́n darí tó wú tó wú ẹ̀bá ya wá o wú àbí wa? ẹ̀hẹ́ sábà fi wá o yóò di kí ni wú. wọ́n lè pè ní kéì wọ́n lè pè ní kéwù tọ́ba yẹ kó ibi tá a ti mú nù tọ́lọ́ báyìí máa gbogbo ẹ̀ náà creativity náà ni so báyìí ibi tá a ti mú àìkú iná ti sọ pé kú so kámábà wà á ti mú níta-là ń sọ nípa rẹ̀ lónìí yéé ṣe pé kọ̀ọ̀kan lọ́kọ́ kéwù kọ́ máa sọ lárúbáwá yéé ṣe pé kọ̀ọ̀kan lọ́kọ́ kéwù kọ́ máa ṣe ìsáájú òfò yéé ṣe pé kọ̀ọ̀kan lọ́kọ́ kéwù kó jẹ́ pé ọwọ́ àlọ́ máa kó ìkọ́kùkọ́ rárá ìjọba àgbàlérò ni kíkọ́ nípa ọmọ ẹ̀sìn ẹ̀sìn Islam kọ́mọ́ bá dàpọ̀ mọ́ra wọn tá àgbàlérò ni pẹ̀lú ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí àǹfààní wo ni ń bẹ fún kíkọ́ nípa ìmọ̀ nípa ẹ̀sìn Islam sẹ́yìn máa gbé àwọn mùsùlùmí aṣíwájú gidi lọ́lọ́wọ́n bá ṣe wọn níbi àwọn wàmà kódà gan-an kò sí ẹni náà lábẹ́ ọ̀ràn yìí tó lè fojú di àwọn mùsùlùmí nípa ọ̀rọ̀ ìmọ̀ wíwá ìdí tó sì fi jẹ́ bẹ́ẹ̀ òun náà ní pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam òun gangan lẹ̀sìn tó ṣeni lójú kòkòrò láti wá ìmọ̀ kul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun sọ fún wọn sí pé wọn lè dọ́gba àwọn ẹni tí wọn mọ̀ àtàwọn tí wọn wọn lè dọ́gba yarfa'illahu alladhina amanu minkum walladhina utul àwọn ẹni tó jẹ́ pé wọ́n kọ́ lọ́wọ́ ọba gbọ́ gbígbéga lọ́wọ́ ọba máa gbé wọn ga àtọ́ba tí wọ́n lọ nímọ̀ láàrin wọn àgbéga tiwọn yóò tún lékele sí ẹ̀rí ìmọ̀ ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ọkà fún pípọ̀ ó gbé sí àyè tó ga ó ní shahida Allahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilm qa'iman bil ọlọ́run ló ń jẹ́rìí wípé kò ọba mi tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfó nìkan ṣoṣo àwọn màlàíkà náà jẹ́rìí àwọn olùmọ̀ náà wá jẹ́rìí ó fà àwọn olùmọ̀ sí kẹta lẹ́yìn Allah lẹ́yìn àwọn màlàíkà ó sọ àwọn olùmọ̀ lẹ́ni kẹta eléyìí túmọ̀ sí pé àyè tí ì wà àyè tó ga púpọ̀ ni a sì máa pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa aládùn àmì títà máa wógun lọ wógun wógun àtúnilà ni gígùn ẹ̀mí ẹ̀mí a máa gùn ẹ̀mí a máa gòkó sí ẹ̀mí a máa gòkó rárára àmọ́ kéèyàn máa bẹ́ẹ̀ lọ kọ́ lọ ń jẹ́ kẹ́mi òun gùn lórí dáadáa iná ní tọ́tọ́ ọlọ́run ọba wa sọ fún anabi sallallahu alaihi wasallam kọ́ wá lékún ẹ̀mí gígùn lásán ṣùgbọ́n ṣe ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ńlọ sọ fún kíkọ́ máa wá lékún mà fata'ala Allahu al-maliku al-haq fala ta'jal bil-qur'ani min qabli an yuqda ilayka wahyuhu qul rabbi ilma zidni ilma lọ́lọ́run ní kánabi ọmọ sọ ọlọ́run sàlékún mà fún mi nítorí ìdí eléyìí báyìí ẹni wá ẹ̀sìn Islam ẹnìkan ò lè pìtàn fún nípa pé ẹ wá mà ẹ̀yìn máa ń ṣe pàtàkì ẹ̀yin ọmọ mi sẹ́ẹ̀rì àwọn scientist àwọn philosophers rubbish kò sí níta fẹ́ fi ṣe ọlọ́run tó dá wa gan ti kọ́ wa anabi wa sallallahu alayhi wa sallam tọ́lọ̀ wọn bá rántí wa ó ti fi yé wa ó ní ká wá mà ó ní tọ́lọ̀bẹ̀lẹ̀ àìlùmí sayyidatun ala kulli muslim ká wá mà ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí so eléyìí ó fi hàn wá yí pé ẹ̀sìn tiwa ẹ̀sìn islam ó ti pàkíyèsí wa látọ̀dọ̀ tó ti pẹ́ ipe ká wá mà tàbá sì ka ìtàn ẹ̀sìn islam á rí i pé àwọn olùmọ̀ ńláńláńláńlá wọ́n ti jáde nínú àwọn mùsùlùmí nínú gbogbo abala kọ̀ọ̀kan nínú abala àtẹ̀mí ọmọnìyàn ilẹ̀ ti rí olùmọ̀lá nínú ẹ̀sìn islam wa yìí ìyàtọ̀ tó wà láàrin àwọn olùmọ̀tẹ̀sìn islam àtàwọn olùmọ̀mí tó bá jẹyọ láàrin àwọn míì tí wọ́n ń tọ ìlànà míì tí kìí ṣe ti islam òun náà ní pé olùmọ̀ tó bá pè lólùmọ̀ nínú ẹ̀sìn islam ẹ̀rí kí bó ṣe nímà nípa field tó lọ ní kọ́ mọ́jú yẹn tó ti jólùmọ̀ nípa islam ẹ̀rí pa àwọn olùmọ̀ ẹ̀sìn islam tó bá pè ní medical doctor ẹ̀sùn ní kó tún ní mà nípa islam tí wọ́n bá pè lẹ́ni tó ma mathematics pé mathematician ni ẹ̀sùn ní kó ní mà nípa islam tí wọ́n bá pè yẹn lẹ́ni tó ma geography ẹ̀sùn ní kó ní mà nípa islam nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ibi tó ti dáre lọ wá ìmọ̀tẹ́sọ ara islam náà ni ṣebí ẹ̀ làwọn arí lónìí ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ó lè ma physics kó sì jólódò nípa islam ó lè mọ mathematics kọjọ́ lódò nípa ẹ̀sìn Islam ó lè mọ nípa biology kọjọ́ lódò nípa ẹ̀sìn Islam chemistry olódò nípa ẹ̀sìn Islam tí wọn ò rí bẹ́ẹ̀ láwọn olùmọ̀ wa tí wọ́n síwájú torí pé àwọn mọ̀ pé tá a bá ti lé ayé tán á tún sàlùkìyàmù ìdínú táwọn òfìfì méjèèjì tí wọn òfìfì ráàlì torí pé Islam náà ló pè wá lọ síbi ká wá ma ìmọ̀ ẹ̀sìn Islam káwa ọ̀làkọ́ yọ̀ọ́ ló dé tàbí wa nítorí pé àǹfààní pọ̀ mbẹ̀ nítorí pé àǹfààní pọ̀ mbẹ̀ wọ́n lè oríṣi mẹ́ta làwọn èèyàn gbìyànjú láti jẹ́ ọ̀kan nínú àwọn méjì àkọ́kọ́ má ṣe jókòó tẹ́tẹ́rẹ́ gbà láti jẹ́ ọ̀kan nínú ẹnì kẹta nítorí pé ẹ̀tànjẹ́ pọ̀ láwùjọ yorùbá ọmọ yorùbá máa ń tanra wọn jẹ bàjẹ́ wọn ò mọ nǹkan kan wọ́n sì máa ṣe ṣe pé gbogbo nǹkan làwọn máa wọn á máa fi àìmọ̀kan sóge wọn á máa fi ẹ̀sán jẹ́ gbọ̀n má tẹ̀ra rẹ jẹ nítorí pọ́lọ́ sọ pé alẹ́ ìnsánu alẹ́ ẹ̀nàfìsìkì basira èèyàn ojú rẹ̀ ọ̀pọ̀ síra rẹ̀ èèyàn mara rẹ̀ bàjẹ́ èèyàn fúyẹ́ kéèyàn wá sọ pé òun àwọn ibnu abdillah ọsọ fún umar ibnu abdulaziz. أن يقال إن استطعت فكن عالما فإن لم تستطع فكن متعلما وإن لم تستطع فأحبهم وإن لم تستطع فلا تبغضهم واني عون ابن عبد الله وصف عمر بن عبد العزيز ó ní àwọn àwọn olùmọ̀ máa ń sọ pé tó bá ṣe é ṣe fún ọ olùmọ̀ ní kò jẹ́ o èmi náà wà ń pe gbogbo wa tá à ń láǹfààní láti gbọ́rọ̀ yìí tó bá ṣe é ṣe fún wa olùmọ̀ ní ká jẹ́ o gbogbo ẹni tó ní làákàyè láyé ntọ́ ga tọ́ dáa jù ló máa ń fẹ́ fúnra rẹ̀ ayé tọ́ ga tọ́ dáa jù ló máa ń wá fúnra rẹ̀ ẹni tó bá kú díẹ̀ káàtó fún nínú ọpọlọ ìní máa pé eléyìí tí ọjà máa ń kankan ọwọ́ àmánéjébù fóun ṣùgbọ́n gbogbo ẹni tó ní làákàyè láyé bí wọ́n ti tètè ẹni tọ́ga làwọn máa wá la astashlanna as-sa'ba aw udrika al-muna faman qadat al-a'malu illa li-sabiri nítorí pé ẹni tó fẹ́ ga láyé kò sí nǹkan kan máa ń sọ̀rọ̀ fún un gbìyànjú náà ní láti rí i pé àwọn débẹ̀ torí rẹ̀ mọ́ ń pẹ̀yìn náà ike sẹ́yìn náà gbìyànjú láti di onímímà a sì mà pé tí mo bá fẹ́ di onímímà màá gbìyànjú gidi màá ta pátasẹ̀ lọ́pọ̀lọpọ̀ màá tẹ̀sẹ̀jẹ sẹ́yìn màá dojú kan tọ́jú òdodo màá sì máa wá ìmà mi ò rà lọ́sàn fa inna al-ilma la yunalu illa ala jisrin min at-ta'ab bẹ́ẹ̀ lásìwájú wa nílé kan sọ èèyàn lè nímà àyàfi lórí afárá wàhálà orí wàhálà. lèyàn ti ní kọrọrùn torí rẹ jẹ́ olùmọ̀ alákọ̀ọ́kọ́ nù tọba wa gbìyànjú tó tiraka títí tí láti dé olùmọ̀ ó gbìyànjú títí kọ̀ wọ́ lórí ọkà títí kò yẹ ọ torí ẹ fọkùn ọmọ wa torí nímà wa. torí pé wọn ò bí wa pẹ̀lú mà àlọ́ lòdò ni wọ́n á jọ tí wọ́n tí wọ́n kọ́lọ̀ wọn wa ni kò bí gbogbo wa àmọ́ kankan torí ẹ̀ máa wá ṣe wá kan ìyẹn bẹ́ẹ̀ lásán ìmọ̀ sòrò sòrò láti ní sòrò pẹ̀lú ẹ̀ ẹ̀ mà kó kọ̀

fala tabghiduhum ọ̀ gbọ́dọ̀ kórìíra wọn ọ̀ gbọ́dọ̀ kórìíra wọn so ìyẹn ni pẹ́lẹ́ kẹrin nù nígbà tí wọ́n wá bá débẹ̀ Umar bin Abdul Aziz wa ni laqad ja'ala Allahu lahu makhrajan in qabil wọn lọ́nà ti sọ̀nà àbáyọ fún ọ tó bá jẹ́ pé ọba gbọ́n ó sì gba ọ̀rọ̀ tí wọ́n bọ̀ sọ yìí jẹ́ olùmọ̀ ó rí olùmọ̀ jẹ́ jẹni tí wọ́n máa kẹ́kọ̀ọ́ kò rọrùn fún ọ láti wá mà nífẹ̀ẹ́ sáwọn ẹni tó bá ní mà àtẹni tí ń o lè nífẹ̀ẹ́ sí wọn so ọ̀nà ó mú kan tiẹ̀ lẹ̀ tẹ̀lé yìí túmọ̀ sí pé ọ pàtàkì fún gbogbo èèyàn pé èso lùmọ̀ kí lọ́ọ́ fẹ́ máa pera rẹ a ńgbà tí lè bá dá tó ń parọ́ fáwọn èèyàn tọmọ kó si wọn lọ́nà nìyẹn ó sì wọn lọ́nà nìyẹn ó dàbí kéèyàn pàtẹ ipò fẹ́ máa kọ́ ẹ̀ tí ó sì máa kankan olóògbé ni wọ́n gan alára kí ló wá fẹ́ kọ́ èèyàn àtẹ̀tìrù rẹ bá wá dẹni tọ́wọ́ àpò kó lè kọ́ àwọn èèyàn ajẹ́kọ̀dọ̀ ọgbà yìí kanu nù ní ìṣòlùmọ̀ ń dẹni tí mi lè kẹ́wọ̀n tó ti nímọ̀ tẹni tí ń kọ èrò nífẹ̀ẹ́ sí wọn má bínú wọn má kórìíra wọn o tọ́ kí ló dé wọ́n nítorí tó o bá kọ kọ́ láàrọ̀ onímọ̀ àtẹni tí ń wá mà orí ibú ńlá ni orí ibú ńlá ni wọn láì dá torí pé bá ti ń ẹran àwọn onímọ̀ ẹran àwọn májèlé ńbẹ́ńbẹ́ tí ọba pọ̀ ọ́ láyé yóò kó bọ́ lálùkìyàmà tí ọba pọ̀ ọ́ láyé yóò kó bọ́ di lọ́la lùkìyàmà torí ẹ̀ á bẹ́ẹ̀ ni wọ́n ní èèyàn oríṣi mẹ́ta làwọn èèyàn o láti jẹ́ ọ̀kan nínú oríṣi méjì abdullahi bin mas'ud radiyallahu anhu ló sọ eléyìí ó ní ọgọdọ aliman aw muta'allima ìwọ máa bẹ̀rẹ̀ ló máa abẹni tí ń kọ́ mà mú kan nu méjèèjì nínú kọ́ máa gbáyé gbé ilé ayé lólùmọ̀ àbí kọ́ máa gbélé ayé gbé ẹni tí ń wá mà wala taqdum ma'a má ṣe jẹ́ ẹni tó ṣe wí pé bàbá ṣe rí kọkànmí àwọn bàbá ṣe rí orí náà ni wọ́n ní ọ́nà wàlá àtẹkùn mẹ́hán bẹ́yìn náà dàlẹ́ wàlá àtẹkùn mẹ́hán bẹ́yìn náà dàlẹ́ má jẹni tí wọn máa ṣe bọ́bá ṣe rí orí láàrin jíjó lùmọ̀ àtàláìmà bọ́bá ṣe rí orí kọkànmí kí sá ti máa jẹun kí sì máa fọ́ àwọn eléyìí aburú ni ìgbésí ayé wọn kò nítumọ̀ sọ ma sọ pé jólùmọ̀ abẹ́ni tí ń wá mọ̀ kì sì máa mẹ́kò náà sọ. So kìí ṣe ma mathematics náà sọ kìí ṣe ìmà chemistry náà sọ ìmà tó ń sọ mẹ qala Allahu qala rasuluhu kullul ulumi siwal qur'ani mashghalatun illa al-hadith wa illa al-fiqh fi ad-din al-ilmu ma kana fihi qala haddathana wa ma siwa dhaka waswasu ash-shayatin nta ń pè ní ma wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n mọ lórí Ọlọ́run sọ ànábì wí pè ní ma nù táàmà ń sọmà ọ̀rọ̀ ọmọ nípa ẹ̀sìn torí ẹ àwọn olùmọ̀ọ́ni ta'allam idha kunta laysa bi'alimin famal ilmu illa 'inda ahli ta'allumi wọ́n lè lọ wá mọ̀ ní ìgbà tí wọ́n bá ti jẹ́ni tí ò ní lọ wá mọ̀ lọ́rọ̀ rẹ kan nítorí pé a kì í rí ìmọ̀ àtọ́dọ̀ àwọn ẹni tí máa wà èyí rí ìmọ̀ àtẹni tí máa wà ní máa rí ìmọ̀ kì í ṣàdédé rọ síyàn lórí tí ìrún àjòkò láyé rẹ̀ tí ọ̀rọ̀ ikú lọ wá nẹ́tẹ̀lé òfò kan ìgbìmọ̀ yẹn yọ kàn máa rọ́ṣọ̀ lórí ni yọ máa wá mú hàntú àbá yọ máa tẹ̀ra rẹ̀ jẹ yọ máa dótó rà rí àbí kọ́ sọ fún kókó dùgbà kan onígbà ayé tọ́ba dùgbà ayé tọ́ba dórí ta tọ́ máa pa àwọn ìyá rẹ̀ kan àwọn bàbá rẹ̀ kan ìmọ̀ràn ọ̀rọ̀ jẹ lórí òde títí ìrántí yẹn lórí. ọlọ́run ọba ló máa ń fún tó bá wá mà nímà tí ó bá tún wá fún ni òfò èèyàn máa wà lèèyàn máa fi rì wọ́n sọ pé agboolé tiwa agboolé ìmọ̀ni àwa nílé oúnjẹ àwọn ọmọ tí wọ́n bùkátà láti wá mà wọ́n kàn jí níjì pé wọ́n ti dolùmọ̀ni irọ́ burúkú ilé náà olódò ràgàdì ló kúnlẹ̀ o èèyàn máa wá mà wọ́n sọ pé agboolé tiwa agboolé àwọn òǹkùnkí ó òǹkùnkí ó bá òǹkùn fùfú gbogbo kò sí ọ̀rọ̀ ọ̀rọ̀ kan pé bóyá ó kí ó lẹ ikun kí ó fi ní mà ike yẹn wọ́n bí àwọn abímà ni ó tó burúkú nìyẹn wọ́n ebi ẹnìkan abímà torí pé àwọn bàbá rẹ tó bí ọyàn àwọn náà wà mà ni bàbá tó bí bàbá rẹ ìmọ̀ walam tastati'i al-'ilma illam ta'allami wọ́n ní wọ́n mọ̀ ọ̀sọ́ ni ìmọ̀ jẹ́ fáwọn ẹni tó bá ní o ò lè jẹ́ni tó nímọ̀ tó ọ̀bá wá mà pa tó ọ̀bá wá mà o ò lè nímọ̀ láì wá mà so principle o ò lè nímọ̀ láì wá mà nísìnyí ọ̀rọ̀ sọ pé mo fẹ́ wá mà ẹ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá rabbi zidni ilma rabbi zidni ilma ẹ yazidu Allahu man walakinnaka la budda tasluka sabila ta'allum ọlọ́run máa ń fẹ́ ni tó bá fẹ́ ní mà ṣùgbọ́n wọ́n kàn kó ọ̀wá mà wọ́n máa wá lọ lọ́wọ́ bó fi wá fọ́ ọ tó kó tẹ́tẹ́ ọ̀wá mà ọ̀wá sọ kókó lọ́wọ́ bó fọ́ ọ mà ó lè ní màmá yẹn. تعلم فإن العلم أزين بالفتى من الحلة الحسناء عند التكلم ولوعما nítorí pé ìmọ̀ ló máa ń ṣe ọ̀dọ́ lọ́sọ̀ọ́ jù ọ̀sọ́ tí màá máa gbé wọ ọ̀sọ́ lọ́rùn ọ̀tá yọ ká wọ aṣọ olówó iyebíye tọ́ba kan sọ̀rọ̀. aṣọ rẹ da yíyọ rẹ ó sunwọ̀n ọwọ. sọ̀rọ̀ ọ̀rọ̀ máa wà tí ò ní sáyè àyè máa wà tí ò ní ولا خير في من راح ليس بعالم يسير بما يأتي ولا متعلم ولا خير في من راح ليس بعالم وتبع مني أن تنسى بلا إنما بصير بما يأتي تو تلي تلو تلو تلو تلو تلو ولا متعلم تيسي وما kò sórí mbẹ yanni kí tó wá kékeré gbogbo wọn jẹ bàní tani ọmọ ẹ bá jẹ pẹ̀lú ọbẹ̀ la tó bá ṣe kékeré gbogbo wọn ká máa pariwo ni tani ọmọ ariwo pa tó bá ṣe pé kí gbogbo wọn sùn ni tani ẹ sùn so ṣùgbọ́n mà á ó ń bùkátà ká wà olùtọ́ bá wà mà orí ti ṣẹlẹ̀ lára rẹ ó ṣẹlẹ̀ sóbì rẹ ó ṣẹlẹ̀ sídìílé yín sí gbogbo mọ̀lẹ́bí yín. látàrí pé wọ́n nìkan wá mà nínú gbogbo mọ̀lẹ́bí o ìwọ nìkan nínú gbogbo wọn dà mà lè fẹ́ tó gba nínú mọ̀lẹ́bí o náà máa kan náà ni bá sọ̀rọ̀ lọ́sẹ̀ sọ̀rọ̀ bọ̀ olóyè máa ntọ́lọ̀ fún ni sọmọ pé wọ́n ọ̀fẹ́ iná lọ́lọ́ ò sí fún ọ torí wọ́n níta sì ń ṣe lára lára rẹ̀ òun náà lórí tọ́lọ̀ ṣe fún tọ́ ilé ìjọba àwọn ẹ̀rí dájúdájú tá a bá wá ìmọ̀ ìmọ̀ Islam eléyìí tó dá lórí ọlọ́nsọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam awi orí pípọ̀ ṣẹlẹ̀ àwa gbọ́dọ̀ jẹ́ kómi gbóná dàpọ̀ mọ́tò lọ́dọ̀ wa ọ̀pọ̀ nínú àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ yóò táwọn náà ń sọ pé àwọn ń kọ́ kéwù ìmọ̀ ẹ̀sìn làwọn ń kọ́ ṣùgbọ́n tó ṣe pé nǹkan míì tó yàtọ̀ sí làwọn mójútó ó ṣeé ṣe kó jẹ́ pé ulumul ala òun náà ni wọ́n dààmú fún bí a fẹ́ mọ̀ nahwu a fẹ́ mọ̀ sarfu a fẹ́ mọ̀ arud a fẹ́ mọ̀ balagha á rí i pé ni wọ́n dààmú fún pípọ̀ wọn àwọn ní kí ulumul ala yẹn kó jẹ́ àgàsọ̀ táwọn lò láti máa ilmul maqsud ìmọ̀ tó ti pé òun náà la gbà lérò òun náà ní ìmọ̀ nípa ẹ̀sìn wa nítorí pé ò lè mọ̀ nípa ẹ̀sìn láì jẹ́ pé ọmọ nípa èdè lárúbáwá ìdáyà ò lè mọ̀ nípa ẹ̀sìn láì jẹ́ pé ọmọ ti fún tẹ̀dọ́ bá ti lò èdè lárúbáwá torí pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá wa sọ tọ́jọ́ pé bẹ́ẹ̀ la ti fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam ń ìmọ̀ ọ̀nà dábàá láti nímà kámọ́tara rẹ̀ tún bọ́ọ̀dì kú lọ síbi ìmọ̀ tá a wá gangan eléyìí ó kù díẹ̀ káàtó ọ̀pọ̀lọpọ̀ parí wọn takú wọn gan sídi èdè lárúbáwá nìkan láti kéékèèké yóò jẹ́ pé bóyá èdè lárúbáwá nìkan iná là ń fi kọ́ wọn àtún ní kọ́ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn eléyìí kù díẹ̀ káàtó tọ́mọ bá wọn bá bẹ́ẹ̀ dìde tó ṣe pé kọ́ mọ̀ nípa ẹ̀sìn eléyìí kò dáa tó rárárárá láwùjọ yòówù ní gbogbo àgbáńlá yìí kódà kó ṣe lẹ lárúbáwá àbílẹ̀ àwọn ẹni tí ò lárúbáwá nítorí pé ulumul ala bẹ́ẹ̀ bá mà nípa rẹ̀ kò tó rárá láti fi jẹ́ mùsùlùmí tó ní mà nípa ẹ̀sìn a bá mà nípa wa ọ̀nà fi wa tọ́ eléyìí ọ pàtàkì púpọ̀ kó mójútó àwọn míì sì wà lórúkọ pé àwọn mà nípa ẹ̀sìn ó dàbí ọmọ tá a fi sọ́dọ̀ àfà ike kọ́ lọ kọ́ kéwú lọ́dọ̀ rẹ̀ tọ́jú pé àfọ́ ọmọ wa hàn ike kọ́ máa hàn tú yóò máa wá hàn tú tó bá ti wá hàn wọ́n máa fọ́ wọ́n máa fọ́ wọ́n máa gbé fáwọn kọ́sítọ́mà ẹni tí ọwọ́ agba kẹ́gì ẹni tí ọwọ́ agba bò ẹni tí ọwọ́ agba báfù ẹni tí ọwọ́ agba bàtíà wàlà hàwùlà wàlà quwwata illa billah ọmọ wa ni mọ kankan nípa ẹ̀sìn tí wọ́n kọ́ ju ipò máa hàn tó lọ kódà tẹ bá fẹ́ kó wọn bá yín hàn yàtí gbàgbà ó lè hàn lónìí kí lè tó sùn wàlà hàwùlà wàlà kù wọ́tà ilà bìlà àbámọ́tà ara lọ́sọ́dọ̀ àfa ike kọ́ kọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ tí ó wàá jẹ́ gbogbo ojoojúmọ́ ayé ni wọ́n nìkan máa lé adarí pọ́n kádùgbò tí wọ́n máa lé àwọn ká tó ti pọ́n náà ti dáàmú subhanallah tí kí ó náà mi so ni kọ́ kí ọ ike tába ṣèṣirò eléyìí tá a fi kún eléyìí a fi kún eléyìí a yọ tó bá pé bá a pé báyìí lọrọ ó nítorí pọ̀lọpọ̀lọ kọ́ nù o tó bá sọ fún wọn ike ẹ̀dá kan ẹ̀ pátí àkágbọ́ lẹ́bàá rí i pé a ẹ mọ pátí àkésó ti dà bẹ́ẹ̀. tó ń sẹ́ni ongan ni ma yasara min alqur'an taqra'u ma tayasara min alqur'an ntọ́ ọ̀rọ̀ nínú alqur'an ní fatiha. láàrin ẹ fún màá mú fatiha fa ẹ fún mi dọ̀tun màá múra wa ìwọ tó o ṣe bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́dọ̀ àfa àṣetẹ babaláwo lọ́mọ ńkọ́ ṣé mẹ́ẹ̀sì náà wà lélẹ́yìn so kò sí ní pé èèyàn wá mẹ́ẹ̀sì kó wá jẹ́ pé ńgbà tí à ń kọ́ kí ó lọ́dọ̀ àfa wa àmọ́ wá dàtẹ̀ láàfa lẹ́yìn láwọn àní tiwa náà yóò máa lọ bí ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún títà afá àbájógún ọ̀pá tiwa náà máa lọ bí ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún àwọn àmà dàtẹ̀ láàfà lẹ́yìn àti ní rí kókó kí ó kàn tá a àní rí kókó kí ó kàn tá a kọ́ tó máa sọ̀rọ̀ sọ́ọ́ ṣe kí tó ni òyìn ní ọ̀pọ̀ àtàwọn pé nǹkan mí nù nǹkan mí nù tí ọmọ náà bá wá ṣàkíyèsí táwọn òbí náà bá ṣàkíyèsí ọmọ rọra ń pè òbí pé bàbá yìí ọkọ wa ní nǹkan mo ti pẹ́ ń bì ẹ dákun bá mi ṣébí ṣe wọn ò tó yín já o ṣébí ṣe máa kọ́ lọ́nu bá mi. àwọn bàbá náà sì ń bẹ̀rù tí wọ́n bá rọra sọkàn akin tí wọ́n wá jọ kẹ́kọ̀tọ̀ ọmọ yín ló tiẹ̀ ní ká béèrè pé ṣé àwọn tí ó ti ẹ̀ ń kọ́ ṣé ìgbà wo ni wọ́n parí kíkọ́ rẹ̀ ọmọ ọ̀kọ́ kankan kéwù kéwù lẹ́gbẹ̀ẹ́ wa ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ yìí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. kò sí fún kankan ó tẹ̀lé sọ pé ó wọ yẹn há díẹ̀ pé ìráyè gba kí ó fò gba kí ó fò lọ títí dábàá ni gbogbo kí ó ló ti mà torí pé àwọn nàkàlíláìsì ọpọlọ rẹ ni gbèsè bá ti sọpọlọ dé yàn kéésù kí ó dáhà sọ nìyẹn o kí ẹ̀hẹ́ tí wọ́n máa fẹ́ pé kọ́ sá da lórí gbogbo gbà kọ́ fẹ́ dókun kan wò èsì irú àwọn táwa ń sọnù àwọn ọmọ tán lọ kọ́ kí ó tó wà lórí ọlọ́nsọ anábì sọ ọlọ́nsọ anábì sọ à níta àgbàlérò pẹ̀lú kí ó ta sọ̀rọ̀ rẹ̀ ni ẹni tó bá kọ́ ru kí òun àǹfààní pọ̀ ń bẹ́ẹ̀ àǹfààní pọ̀ ń bẹ́ẹ̀ fẹ́ni tí ń kọ́ alákọ̀ọ́kọ́ ẹni tó bá ń kọ́ nípa kí òun ọlọ́run ẹlẹ́dàá wa tó bá mú yàn máa tọ ojú ọ̀nà mọ́ fẹ́ kọ́ kí ó téèyàn ò sì sá fún téèyàn dúró tì pẹ̀lú sùúrù ọlọ́run ẹlẹ́dàá wa yóò tara kí ó ti ń kọ́ yẹn yóò sì ọ̀nà àti wàlìjánà ní eléyìí ò sí fún ìmàmì yàtọ̀ sí ìmà nípa ọlọ́run sọ ànábì sọ. So ẹ dákun ó ìwo ló tún tó léyìí kí n parí ilé ayé kí n sì jẹ́ pé mo wà lẹ́jẹ̀nà àfojúsùn gbogbo wa ni ẹ ọlọ́dàkùn má ṣe wá lọ́kàn nínú ẹni tó dá fún ná má ṣe wá lọ́ máa ná ẹni tó lọ́wọ́ bá bá fi lè sàánú tó gbé jìnnà síná tó fi sálẹ̀ jẹ́nà onítọ̀ ti sórí rẹ̀. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فعل tó bá wá jẹ́ pé ìmọ̀ kan wà sẹ́kí tí mò ń bá ń wá pẹ̀lú àníyàn tó dáa kìí sí pílẹ̀ ayé lè fi wá wọ́n ti àti rílẹ̀ ayé ń bí. àwọn àwùjọ tiwa wọ́n fi ráyè o àmọ́ síbẹ̀síbẹ̀ àníyàn rẹ̀ ó tún dáa náà ìyànjú kò ní kọ́ kéwù wípé torí pé ọfẹ́ máa fi ṣe mc ò ní kọ́kíó nítorí pé ọfẹ́ di babaláwo ó ní kọ́kíó di babaláwo ò ní kọ́kíó lórúkọ pé ọfẹ́ máa fi sọmọ aráyé lóore ó máa ṣe jálàbí. ní kọ́kíó orúkọ pé mo fẹ́ máa fi bá tọ́mọ làkejì jẹ́ wọ́n sì kọ́kíó. lórúkọ pé mi náà fẹ́ dàbí lágbájá kó máa pè mí lọ́tún kó máa pè mí maa máa fi pawó. irú eléyìí kìí ni màtá sọ pé yóò gbé ọ wà ó jẹ ká ní àrẹ ọdá lórí ìmàtọ́ wa bóòlù àníyàn ṣe dá lórí ìmà ó náà ní kí ń wá fi gba ìmàkánù kúrò lára mi kí n tó tara kí n tún gbọ́nù lára ẹni tọ́lọ̀ bá ní rọrùn láti ṣe bẹ́ẹ̀ lára rẹ̀ nínú àlùmọ́ ànábì sallallahu wa alihi wa sallam ìmọ̀ wa ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí fi ń wá ojú ọlọ́ eléyìí wà pẹ̀lú wa gbogbo gbà táwa bá ti tó dáhùn ẹ fi yókù lẹ̀ fọlọ́ eléyìí tó túmọ̀ sí pé wọ́n yìí tara tó yìí wá pé èmi náà máa fi rówó wọ́n tara ti wá ikpe èmi náà fi ra mọ́tò èmi náà fi kọ́lé màá fi fẹ́yàwó màá fi bímọ nítorí pé ẹni tí ń tẹ́lẹ́dù gan-an wọ́n kọ́lé àwọn náà ra mọ́tò àwọn náà wọ́n o wọ́n náà ṣe gbogbo dáadáa láyé wọ́n náà ní àwọn náà lè ní gbogbo ọ̀rọ̀ gbọ́dọ̀ wọ́n máa tó yìí pẹ̀lú pẹ̀lú àfojúsùn pé afẹ́ tara rẹ̀ máa jíjẹ àti mímu torí omi ti wá. ànábì sọ pé máa jẹ nítorí pé tó bá ti kàkúnṣẹ́ táwọn máa jẹ ọ̀pọ̀ kọkúsọ ń bá ìdí nu tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fi ojú ọ̀nà yẹn lẹ̀ wọ́n ń sin nǹkan mi ọlọ́wọ́ akádàrà tí látara kí òyìn náà ni lọ́lọ́run ti ń ṣe ìjà àtìmú fún ọ iná àti ló fún ọ ṣùgbọ́n kì í ṣe tí wọ́n fojú sùnù yóò máa já sí pé ọlọ́run ọba fi eléyìí ràn ọ́ lọ́ni látàyé ń bì kì í ṣe tí wọ́n fojú sínú ṣùgbọ́n tí wọ́n gbà lérò ni pé kéwú tí wọ́n kọ́ yìí ọfẹ́ fi ṣera rẹ̀ láǹfààní ọfẹ́ fi ṣe ọmọ làkejì láǹfààní ọfẹ́ káwọn nǹkan kọ́ gbọ́nù kó láwùjọ ọfẹ́ káwọn èèyàn máa ṣe lọ́n dáadáa ọlọ́run wá ń tara ẹ̀ ń pèsè owó kan fún ọ alihamudulilayi eléyìí tó túmọ̀ sí kíkọ́ adókò tẹ́tẹ́rẹ́ tí owó ńlá sán kọ́ mọ́tò sí nǹkan mímà torí níjọ́ tó wọ̀ náà bá sí máa ń kọ́ ìtọ́jú náà ni kó fi sẹ́ à ń kọ́ni lẹ́sìn ọ́ padà fílẹ̀ eléyìí tó túmọ̀ sí pé tí mo bá wá kọ́ kíó náà tí mo fi ń ṣe àwọn èèyàn láǹfààní tí mo fi ń ṣe wọ́n lóore ń gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé ìtúní nísàmì mà ọ̀yẹ́ kì í nísàmì tí màá máa jí lọ tí màá máa mójútó tí màá máa kọjú mọ́ lọ́nà tí ó fi rọ̀ mí lọ́rùn láti máa kọ́ àwọn èèyàn ní dáadáa tí mo mọ̀ láì jẹ́ pé mo wọ́wọ́ wọn ẹni tí màá rẹ̀ bá wá jẹ́ bẹ́ẹ̀ oní òrà àwọn àǹfààní tí ń bọ̀ yìí o ẹ̀yin kọ́ mà nípa ẹ̀sìn nítorí pé ẹ fẹ́ ìmọ̀kanu kúrò lára yín ẹ fẹ́ kúrò lára lẹ́ni tí ń fi bẹ́ẹ̀ wojú ọlọ́run ọlọ́run tara bẹ́ẹ̀ ṣe ní rọrùn fún yín ọ̀nà tẹ́ gbà radiyallahu anhu ọgbẹ́gbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. النبي صلى الله عليه وسلم ما من رجل يسلك طريقا يلتمس فيها علما إلا سهل الله له طريقا إلى الجنة ومن أبطأ به عمله لم يسرع به حسبه رواه أبو داود وغيره بسند صحيح النبي صلى الله عليه وآله وسلم ونقول الثاني tí ọ máa gba ojú ọ̀nà kan láti fi wá ìmọ̀ àyàfi kí ọlọ́run ọba taara ojú ọ̀nà yẹn kó ṣe ìdẹ̀kùn fún ojú ọ̀nà tí ọba wà lẹ́jọ́nà ẹ má gbàgbé pé gbogbo ẹnikẹ́ni tí fi ọwọ́ rẹ bá mú dèrò ẹ̀yìn ìdílé ńlá sọ di ẹni wájúwájú Abu Dawud ló gbé jáde àti àwọn kan tó gúnrégé. àǹfààní ńlá lélẹ́yìn tẹ́lẹ̀ yóò tó séèyàn lójú kòkòrò ó tó séèyàn lójú kòkòrò ike wà jẹni tó wà lìjẹ̀nà kò sì di ọlọ́wọ́ láti tún wá mi tó o máa fi jẹun kò di ọlọ́wọ́ láti kọ́sẹ́ mi tó o máa fi jẹun ṣùgbọ́n a pé màá kí o tó kọ́ àmánà ti ń bẹ lọ́rùn rẹ o ike wà náà tó kọ́ ẹlòmíì torí káyìmọ̀ kan lè bá a láàrin àwọn mùsùlùmí àǹfààní mi oní àná kí yọ sọ ọ́ dẹni tó lóore jù láàrin àlùmà ẹni tí bá ń kọ́ ìmàkéwò ìwọ jẹ́ pé wọ́n ló lóore jù láàrin àlùmà anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ náà déètì mi tó tún kún régé ó ní khayrukum man ta'allama al-qur'ana wa 'allama ẹni tó lóore jù nínú yín ó náà lẹni bá kọ́ al tó náà tó fi kọ́ ẹlòmíì ẹni tó lóore jù nù wà nù ọmọ alukurani olùkọ́lù mi allah àti irú oyin kọ̀pọ̀ láwùjọ wa bí sì wà àwọn èèyàn fẹ́ oríyìn ọ̀pọ̀ láwùjọ wa lábala pé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn làwọn kọ́ alukurani àwọn àwọn ake tẹ́lẹ̀ ló tẹ́ báyìí ayé àtẹ́tẹ́tẹ́ ọ̀tọ̀tọ̀tọ̀ kàkùkà tó bá pé ẹni tó máa ké bá pọ̀ wọ́n pọ̀ ẹni tó máa ké ẹni tó máa ké wọn àwọn olólóore jù táwọn náà bá tún kọ́ yẹn ẹbí ẹ̀ ń ṣe wọ̀límà wọ̀límà rọ́tẹ̀ ń ṣe síbẹ̀síbẹ̀ ẹni tí ọmọ alukurani kí lọ́pọ̀ jù ẹni tí ọmọ alukurani kí lọ́pọ̀ jù nítorí pé yọ ọ́rọ̀ ẹ̀yìn ànígbà tí bàálù ẹ̀tàn jẹ tí ó bà lákọ̀ọ́kọ́ gbà tí ń bọ̀ wálé ayé irọ́ burúkú àtẹ̀tìjẹ́ yìí náà ta ni ta a ṣe sọ láti lu kan àwọn àlórí ìrìn àjò àtàsìkò àtẹ̀tẹ̀ kan máa tó lásùbà màmú bá dé sọ́wọ́ sọ́wọ́ jẹ́ máa sọ́wọ́ jọ wọ́n sọ lọ́ bá sì bọ́ wá bíbí nǹkan gidi àfa bí sẹ́kẹ́ fàtí àwọn lẹ́dọ̀ yẹn bù mára kó àwùdùbìlà àwùdùbìlà àwùdùbìlà ọ̀dà kò burú kásáfì lé káfí káfí gbára gbóná ẹnẹkó sálámù bó ṣe tẹ́ ọmọ ọmọ la tún pa ọmọ sí àwọn òbí láìpẹ́ ṣe tọ́nu rẹ̀ adáwò àṣedànù àṣedànù burúkú ẹ̀dàkùn ṣe ń tọ́lọ̀ ń pa wá láti ẹ̀ka sí i. tẹ̀láǹtì débẹ̀ ọlọ́ọ̀lẹ́ nílé kí ó kàn bá títọ́ àwọn kúrọ̀ sọmọ ọlọ́mọ lórí. torí ẹ ẹ jẹni tó lóore jù tẹ ẹ bá kọ́mà nípa kí o náà sì ń kọ́yàn. ó ti tó àsìkò tó ti yẹ ká yí ewé ìwé padà kúrò lórí ẹ̀tànjẹ tàtà yé jọ̀hún ìkọkúkọ ìkàkùkà ìpèkúpè táǹfì ń lé àwọn ọmọ ọlọ́mọ lẹ́nu wàhálà tí yẹn ká ti gbàgbé àwọn pages yẹn ti pẹ́ ojúmọ́ ti má ti pẹ́ àwọn èèyàn ti lajú ti pẹ́ tí wọ́n lè sáwọn àgbẹ̀ sójú kan náà. irú àtẹ̀tànjẹ àyẹnìkan àti ra rẹ̀ ní àfa fámìlì tí ẹ̀wọ̀n kan bẹ̀ bá ti di medical doctor pé àfa fámìlì yín ni ẹ gbogbo ẹjọ́ bàrà kí o láyé nu fámìlì yín àfikún wa lè kí o tó. àwọn ẹ̀wù àwọn bàbá tẹ́ ti bẹ̀rẹ̀ lórí wọn tó fi dórí àwọn ọmọ ọmọ ọmọ yìí a rí i pé gbogbo ẹ̀pẹ́ púpẹ́ náà ni wọ́n fi sí wọn lára òtí ìyẹn tẹ́ gbọ́n. ẹ̀yẹ́ jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ fámìlì àmọ́ gbálá rẹ̀ fámìlì lọ èèyàn méjì ló ti kú lọ́wọ́ rẹ̀ rí tó tún yẹ kéèyàn ó kéèyàn <laughs> tó yẹ káwá yòókù ló tún máa so eléyìí túmọ̀ sí pé orí yín kọ́ mọ́ bàa tán a gbọ́dọ̀ ra àwọn tí wọ́n máa jó tí wọ́n mọ alukurani ké alukurani ọ̀rọ̀ lọ́ọ̀nù tí wọ́n máa kọ́ ẹlòmíì náà tó náà fi máa ké ẹnìkẹ́ tẹ̀jẹ̀ pọ̀ wọ́n lè sọ pé àwọn ń kà bí bàbá kan ká kí ó ń kó tó kú olùmọ̀ọ́ni bí bàbá kan náà ṣe máa wínú bẹ́ẹ̀ ni òṣèlú kò ṣe tajwid tí bàbá náà ń kà bàbá kí ni ọ̀kàrú ètò ànábì kà fáwọn yìí ṣé bàbá ń ju ànábì lọ lọ́dọ̀ tiẹ̀ rubbish ọ̀dà nkankan mọ́. khayrukum man ta'allama al-Qur'ana wa 'allama ilé fún nǹkan mi kéwù yìí náà ni. wọ́n pé ń tó lóore jù nínú yín lẹ́ńtọ́ mọ physics tó sì tún kọ́yàn lẹ́ni tó ma chemistry tó sì tún kọ́yàn lẹ́ni tó ma geography tó sì eléyìí náà búrò ká fi wóúnjẹ o ká fi bá ṣèṣe bóyá fẹ́ kóògùn bóyá fẹ́ ọwọ́ ta wa kọ́mọ́ bá a ma di pé táwọn ti ń wọbẹ̀ sẹ́mi pé lẹ́yìn ọ̀tọ̀ ni àbára bá ti mú bí ọwọ́ ta ayé lọ́ma. ṣùgbọ́n eléyìí báyìí ó ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan títí tá a fi wà lìjẹ̀nà tọ́mọ náà fi wà náà nínú àǹfààní tó tún wà fún ó ti wá nílẹ̀ gbàrà mi ní gbogbo ẹni tó bá wá ìmà ìmà jòyè nítorí tọ́lọ́ nítorí pé ó fẹ́ gba ìmà kanu kúrò lára rẹ̀ ó sì fẹ́ gbanú kúrò lára ẹlòmíì ọwọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́ fi rójú ọlọ́run ẹ̀fọ́ rẹ̀ ó dàbí tẹni tó jáde láti lọ jagun sójú ọ̀nà ọlọ́ni. anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi bin zubair radiyallahu anhuma onímọ̀ min abidin yagudu kò sí ẹrú kan tí wọ́n máa fi àfẹ̀májúmá jáde láti ìmọ̀ nítorí pé ń bẹ̀rù kó wọn máa lọ pẹ́ aláìmọ̀kan ẹ wo ẹ wà níyàwó ń bẹ̀rù kó wọn pẹ́ aláìmọ̀kan ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọ̀ ọ̀dààmú o ọ̀n pẹ́ kó tó kú láláìmọ̀kan tó ti rọ̀ sílẹ̀ ti fàámu òun á máa yóò máa lọ bá àwọn kọ́ lọ́dọ̀ wọn nítorí àníyàn rẹ̀ nípa ẹ̀rú ń bá kó ọmọ lọ kú ní ẹni tí ó mọ̀ nípa ẹ̀sìn òun. ọ fi ẹ̀yà ìsúnnẹ́tì àbí ìṣe ní ń jí jáde yẹn lábẹ́ nítorí kó lè bá a lọ kọ́mà nítorí kí súnnà kan nínú àwọn súnnà Ànábì sallallahu alaihi wa sallam tí ò yẹ kó lè bá a yẹ makhafata an tadrusa nítorí ìbẹ̀rù pé kí súnnà ọmọ lọ pòórá kọ́mọ parẹ́ ránìyàn rẹ̀ ìdí tí fi lọ kọ́mọ̀n kí sunna anabi sallallahu alaihi wasallam kọ́mọ̀n àparẹ́ illa kana kalghazi ar-rabi' fi sabilillahi azza wa jal tíyẹn bá ti bẹ́ẹ̀ ẹ̀sìn yẹn dàgẹ́ bíi ti jagunjagun tọ́jagun jèrè nítorí àti gbé gbólóhùn ọlọ́run ọba ga kí etu ti pọ́ jagun lásán òun jagun jèrè nítorí àti gbé gbólóhùn ọlọ́run ọba ga wa man batta bihi amalu lam yusra' bihi nasabu ẹnikẹ́ni tí iṣẹ́ rẹ̀ tọ́ba múrùpá o fámìlì rẹ̀ kan lè sọ di ẹni tó wà wájúwájú ẹ̀rí pé islam ń tẹnu mọ́ mójútó sí ẹwà ara rẹ̀ rí pé nǹkan tó dáa ló ń ṣe ọmọ bàbá mi ọmọ bàbá ti wá mi ọmọ fámìlì mi ni irọ́ lásán ọ̀rọ̀ àwọn òpónú aláìlérò ìní máa sọ báwọn bàbá rẹ̀ ọ̀tọ̀ ìwọ̀tọ̀ fámìlì rẹ̀ ọ̀tọ̀ ìwọ̀tọ̀ kí lè wọ́n rí ṣe ìlọmọ èèyàn ó béèrè anábìrin pariwo fún wa pé ẹnikẹ́ni tí iṣẹ́ rẹ̀ bá múru pé o fámìlì rẹ̀ kan ò lè sọ ọ́ dẹni wájúwájú tọ́ ilé ìjọba ẹ̀rín nínú àǹfààní tí ń bẹ fúnka wá ìmọ̀ nípa kéwù ìmọ̀ nípa ìsìn Islam òun náà ní pé ládàá rẹ̀ ò ní tán. ládàá ẹni tó kọ́kẹ́ tó ń náà ti fi máa ń èèyàn kò ní tán láéláé. ẹ dákun lórí mélòó la rí ṣe lójú ayé wa ìbòjòjúmọ́ náà rí tí kálukú bá tẹ́ra rẹ̀ sórí àtẹ ẹ pé bá ń dáadáa o bá wá mà torí pé tá a bá kú lẹ́ni ládàmẹ̀sìn tá a fi kọ́ wọn ò ní tán wọn ò ní yé kọ́ fún wa ìwọ kàn kú ni àárí ọmọ léèyàn ṣùgbọ́n ẹ̀sán rí ò ní dúró màlẹ́kọ̀ tó máa kọ ẹ̀sán fún ọ. Abu Hurayra radiyallahu anhu ọ̀nà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà idha mata al-insanu qata'a amaluhu illa min thalatha illa min anabi sallallahu alaihi wasallam ní tẹ́yìn bá ti kú idá rẹ̀ wọn ò tún ní kọ́ọ́lẹ̀ mọ́ o dáadáa tó ń ṣe ètò ti ṣe tó ti kọ́ káyìn iná ni wọ́n kọ́ wọn ò tún ní kọ́ nǹkan míì mà àyàfi nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ min sadaqatin jariya sàárà tó ṣe ti sìn sàn wọ́n mà kọ́ bíi kápẹ́ afárá kan lẹ́sẹ̀ sórí odò táwọn èèyàn fi ń lé ń kọjá. afárá yẹn bẹ́ẹ̀ ẹ má gba aládàá lọ láéláé kódà kan lẹ gbé kalẹ̀ àwọn yẹn sì mú mi rẹ̀ kódà kó gbẹ wọ́n tó tẹsẹ̀ omi tó sún padà ẹ tó gba aládàá yín. sàrà àti ti ń sàn ọwọ́ ẹ̀mí yóò ń tẹ́fẹ́ ọ̀bẹ àbí ìmọ̀tẹ́ ti kọ́ àwọn èèyàn táwọn fi ń sáfà lẹ́yìn kú yín ẹ má gba aládàá rẹ̀ kódà wọn yín. olórí ibú rẹ̀ àmọ́ àwọn kan tọkọ olórí tó ni o à ń o olórí kéésì olórí olórí ẹni ẹni ń yìí. abọ́mọ rere ti máa ń nínú tí wọ́n ní ọ̀sẹ̀ kù ní kíni ìmà tí a ti fi máa wọ̀nyẹn alimami muslim ló gbé jáde Abu Qatada radiyallahu anhu olóògbé ìgbà wọn kàn ọ ọlọ́run nàbì ni tẹ̀lẹ́sán tẹ́tùbẹ́ olùmùsùlùmí bá dẹ̀ mọ̀ tẹ̀ ǹjẹ́ àmọ́ pé nǹkan mẹ́ta wà tí ó tẹ̀lé mùsùlùmí lẹ́yìn ikú rẹ̀. alákọ̀ọ́kọ́ sadaqatun ambaha yajri yajri lahu ajruha sàrà tó ti ṣe ṣáájú kó tó kú ẹ̀san rẹ̀ ó máa lọ ni kò ní dúró wọ́n máa kó ẹ̀san rẹ̀ fún gbogbo ìgbà ni kò ní dúró. wa waladun salihin yad'u lahu wa waladun salihin yad'u lahu àtàwọn rere tí máa ń ṣàdúrà fún un. وعلم أفشاه فعمل به بعد أتمتت كاكا تاون ينلو لا يكوين dáadáa rẹ̀ ọmọ asẹ́kù náà ni. alimami ibn Majah ń ló gbé jáde gbọ̀nà tí ogun rege. àwọn olùmọ̀ọ́ká sọ wípé ilmu rajuli waladuhul mukhallad ilmu rajuli waladuhul mukhallad tẹ́ ẹ fẹ́ bímọ tí ò ní kú tẹ́fẹ́ bímọ tí wọ́n máa bẹ láéláé fún yín tẹ́fẹ́ wọ́n máa gbé kése gbogbo ọlọ́wù wọ́n ní ìmọ̀ yín ni tẹ́fẹ́ bá fi lè wá mà nípa ẹ̀sìn tẹ́fẹ́ bá fi kọ́ àwọn yàn ọmọ tí ò ní kú láéláé nù àǹfààní rẹ̀ máa jẹ́ láéláé nù. ilmu rajuli waladuhu al-mukhallad tó ẹni tí ń kọ́ yẹn ní mà nínú àbáni rẹ̀ ẹ̀ ń kọ́ wọn dáadáa ẹ̀ ń fi dáadáa hàn àwọn èèyàn wọn ń bọ̀ wọ́n ń tẹ̀lé ẹ gbà irú ládàá wọn ẹ gbà irú ládàá tiwọn tí gbà ẹ dákun ó lè wọ́n ló tó léyìí. نبي محمد صلى الله عليه وسلم من حديث أبي أيوب الأنصاري رضي الله عنه أن الدال على الخير له مثل أجر فاعله رواه الترمذي بسند صحيح ẹnikẹ́ni tó bá fọ̀nà dáadáa hàn wá olóò gbàrú ẹ̀sẹ̀ ni tó bá ṣe ẹnikẹ́ni tó bá fọ̀nà dáadáa hàn wá yóò gbàrú ẹ̀sẹ̀ tó bá ṣe torí ẹ̀ al-ilmu yanhadu bil-khasisi ila al-ula wal-jahlu yaq'udu bil-fata al-mansubi wọ́n ní ìmọ̀tẹ́rì yẹn wọ́n máa ń gbìyànjẹ́ pẹ́rẹ́. èèyàn lásán tí ọjà máa ń kankan tó ń gbé wọn bá tó ga róró ẹ̀rọ nǹkan ẹni tó ti lé ńlá jáde ọmọọba ọmọọba pàtàkì ọmọ àjòyè ńlá ìmọ̀ àpàdà sọ wọn di apúrẹ̀tẹ̀ tó ní jámà kankan ó dàbí kéèyàn lọ́lá ni kéèyàn nípò kó lówó láyé kọ́ńtà sọ̀rọ̀ àwọn ah, ọmọ mi ò bùkátà láti wá mà àti kò fi tẹ̀ wáyé kí lè fẹ́ pẹ̀lẹ́. kí fẹ́ tàn wá débi tá a bá lọ́wọ́ náà láti rà tá a bá ní màá bí yìí náà láti gbà <clears throat> ọ̀rọ̀ sanra rẹ jẹ bàbá yìí wá kú ó fi máa kalẹ̀ bí ogún bí ọgbọ̀n gbogbo wọn wá pè wọn lólódò wọn gbogbo eléyìí yóò di ni máa sọ̀rọ̀ wọn lọ́nà tí ọ̀dà ni torí ẹ̀yìn máa pàtàkì jàmá bákan náà <clears throat> nínú àǹfààní tó àfún <clears throat> olóò ní pé gbogbo ẹni tó bá fi lè jẹ́ pé ń wá ìmọ̀ ń wá ìmọ̀ nípa ẹ̀sìn yìí àǹfààní rẹ̀ ni pé ah, ọlọ́run ọba ń fẹ́ dáadáa fún ọ gbogbo èèyàn ló lè wà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí ó wà tí ó dúró tì wọ́n kéré ẹni tí ẹ bá rí tí ń wá ìmọ̀ nípa ẹ̀sìn tó sì dúró ti àmì kọ́lọ̀ ọba ń fẹ́ dáadáa fún mi torí pé wọ́n nínú láti ọ̀dọ̀ ibn abi sufyan radiyallahu anhuma ọlá nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní man yuridillahu bihi khayra yufaqihu fid-din gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ ẹlẹ́dàá wa tó bá ro rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn irú ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀rí pé èèyàn púpọ̀ ní máa wá mà. ìyẹn díẹ̀ ní máa dúró tì ìyẹn díẹ̀ ní máa kọjá nítorí pé ó ṣeéṣe kọjá pé wọn ò sínú ẹni tọ́lọ̀ rere ìdí nu tí wọ́n fi sá rere ọkàn ó dùn ó ṣòro ẹ rí i pé àwọn ò ní <coughs> torí ẹ̀ àmì pé ọba ó rere nínú àǹfààní nu radiyallahu anhu onáàgbégbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam oni annaasu macaadin khiyaaruhum fi ljahiliya khiyaaruhum fi lislam ida faquhu رواه الإمام أح... إمام إمام إمام أحمد بسند صحيح anabi sallallahu alaihi wasallam ni àwọn èèyàn darí yẹn bí nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ ni wọ́n rí bí nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ ni wọ́n rí ìdí tó fi fi wọ́n wé nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ òun náà ni pé wúrà fàdákà òkúta olówó iyebíye eléyìí tá a bá mú jáde láfíríkà wa yìí òkúta olówó iyebíye náà ni wọ́n máa jẹ́ níbikíbi tá a bá mú dé láyé èyí tá a mú jáde ní Asia òkúta olówó iyebíye náà ni wọ́n máa jẹ́ níbikíbi tá a bá mú dé láyé.

lẹ́yìn ìgbà tí islam dé lópin ìgbà tí wọ́n bá ti wá ìmọ̀ àgbọ́yé nípa ẹ̀sìn ó túmọ̀ sí pé kéèyàn ní ìmọ̀ àgbọ́yé nípa ẹ̀sìn àmì pọ́lọ̀ wọn bá fẹ̀yàn fún rere nù tóbi wá jẹ́ pé lọ́dọ̀ táwọn èèyàn àmì kẹ́ eléyìí ìyá ló mọ̀ lọ́sàlẹ̀ sàǹgbà tí ń bọ̀ wáyé ìyá ni ọmọ eléyìí kù ẹ pé nígbà táwọn èèyàn mà ìwà ìwọ ni wọ́n máa fojú tẹ́ńbẹ́lú wọn ni wọ́n máa wò pọ̀ german kankan nítorí pé ntí mú ní german lójú tiwọn ni kíni owó lásán níbi tí ọpọlọ wọn kúrú dénú. bákan náà a rí i anabi sallallahu alayhi wa sallam fi hàn án ipò oore àǹfààní ńlá fún gbogbo ẹni tó bá wá mà ó nínú رضي الله عنه إليه توفي ثاني له وني إن الله إن لله إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جحرها وحتى الحوت في البحر لا يصلون على معلم الناس خير بعد الله أتعملتها أتيك بني تنبنوا السمك àti gbogbo ẹni tí ń bẹ nínú lẹ̀ tó fi dórí àwọn àwórèbe nínú kòtò wọn tó fi dórí àwọn ẹja nínú bóódò gbogbo pátá ni wọn ń tọrọ dáadáa fún ẹni tí ń kọ́ àwọn èèyàn ní rere ẹni tí ń kọ́ wọn ní dáadáa sí àti Allah àtàwọn màláìkà àti gbogbo ẹni tí ń bẹ ń sámà àti gbogbo ẹni tí ń bẹ ń lẹ̀ tó fi dórí àwórèbe nínú ihò rẹ̀ tó fi dórí àwọn ẹja. nínú bú odò gbogbo wọn ntọrọ tọrọ dáadáa fún allah alimami Tirmidhi ló gbé jáde gba ọ̀nà tó gún régé ẹ̀rí ìmà kánímà nípa òfin ọlọ́run ní rẹ̀ ó náà ní pé ní ọ̀jẹ̀ adájú ní sísẹ̀sìn fún ẹ lè fi tẹni tó nímà kí ọ̀dìwé tẹni tí ọ̀mà. alimami Zuhri rahimahullah. ó ní màá rúbìdà lọ́hùn bí mídìlì fẹ́k kò sí níta lè fi sílọ̀ bí ká ní màá gbọ́ yé nípa ẹ̀sìn kò sí níta lè fi sílọ̀ tẹ́sí yẹn wà dà bí ká ní màá gbọ́ yé nípa ẹ̀sìn. àti pípa pàgà nínú àǹfààní tó wà fún mà ó pé ìmọ̀tẹ́rì yẹn ọlọ́lá ju ká máa yan náfìlà lọ nísìnyí tó bá nímà ó sì ń kọ́yàn nímà ń sì ṣe dáadáa pẹ̀lú màá rẹ kìí sì ṣe torí kárí mi ni màá tiẹ̀ wà fún òun fi ṣe tọ́lọ́run fi ṣe anábì ní sallallahu alaihi wa sallam ìmọ̀ yẹn àti tó fi ń ṣe ó wá mú ọkọ ìrújú níbi àti máa ṣe náfìlà ó tún lóore tọ́pọ̀ ju tẹ́ntì ṣe náfìlà lọ. sọ eléyìí ò ṣiṣẹ́ lómi àyàfi fẹ́ni tí ń wá mà Ibn Wahab ọ̀kan nínú àwọn akéwì Imam Malik níjọ́ kan kuntu inda Malik ibn Anas mo alọ́dọ̀ afa mi Malik ibn Anas faja'at salatu dhuhr aw al-'asr àkókò sọláàtì kan wà tó bí zuhur ni bí asr ni mi rántí ma wa ana aqra'u alayhi mo ń sìn kátìrà tí Malik ń bá mi ṣe àlàyé lórí ẹ̀ wa anzur fil 'ilmi bayna yadayi mo ń kọ́ ọ̀rọ̀ nípa àmà lẹ́ni tó wà níwájú Malik fajama'tu kutubi. mgbe tí mo rí pa lati láti tó mo bá ń palẹ̀ àwọn tíra mi ma wọ́n kó mi àrùkà mo wá dìde láti Malik Imam Malik wá sọ fún mi pé ma hadha nse yibari tó ń ṣe yí báyìí qultu mo wá sọ pé fẹ́ ṣe ni ah, ń ṣe náfìlà kótó dikọ́ àsọ̀rọ̀ yẹn ètò ṣe yìí o ọfọlọ́n búra nǹkan ìyanu ni o faman alladhi qumta ilayhi bi afdala min alladhi qumta fi ètò òdìdé tó fẹ́ lọ sí kọlọ́lá tó ń tó òdìdé kó ń di rẹ̀ kó ṣe má nàáfíà tó fẹ́ lọ sí kọlọ́lá tó kéwú tó òdìdé kó ń di rẹ̀ pọ̀ kọ́ mọ́ni yàní kékeré tó nǹkan ọlọ́lájú nàáfíà tó fẹ́ lọ sí lọ ìrà sọlá ni àgbẹ̀ èmi ń kọ́ mà yìí o torí kí n lè bá gbọ́n ẹ̀ mọ́kànnù kúrò lára mi kí n lè gbọ́n kúrò lára àlùmà mo sì ṣe bẹ́ẹ̀ láti wá ojú ọlọ́run. tọ́ ẹgbàá wáyìí ọjọ́ ẹgbàá tó tún fẹsẹ̀ rinlẹ̀ alimami shafi'i rahimahullah oní talabul ilmi afdalu min salati nafilah gẹ́gẹ́ bí imaamu malik ti ṣe sọ tọ́jú olùkọ́ fún imaamu shafi'i ni imaamu shafi'i náà sọ. So, ike ká wá ìmọ̀ ọmọ lọ́la ju kama máa sọ lati tó jẹ́ náfìlà lọ. alimami Thawri Sufyan Thawri irú rẹ̀ ló náà sọ. alimami Umar ibn Abdulaziz rahimahullah wọ́n ní ká sọ̀ra fún gbogbo níta bá máa láyè gbogbo níta bá fẹ́ máa ṣe láyè tí ọba ti ní sí máa ń bẹ̀ o ká sí gbogbo níta báwo ni báwo a nímọ̀ nípa rẹ̀ kó tó di pa jìnnà sí i onímọ̀lá ma yufsidu akthara mimma yuslah ó ní gbogbo ẹni tó bá fi lè ṣe nǹkan kan jẹ́ pé nímọ̀ nípa rẹ̀ wá mọ̀ nípa rẹ̀ tó fi lọ dáwọ́lé ntí ó bàjẹ́ yóò di tí ó tún sí lọ. ẹ̀yin náà ti rí inú ìgbésí ayé gbogbo àti máa gùn lé tí máa ṣe ń tọ́ba wù wọn pẹ́ nìkan ò lè má wọn ìtọ́ dájú ni pé níta máa bàjẹ́ kí máa ju tó àtúnṣe lọ. ọ̀làbí tani tó ti ṣìnà nípa pé kọ́ máa pe gbogbo èèyàn kẹfẹ́ kèfèrí kèfèrí kèfèrí ọwọ́ àpè gbogbo ara yìí kèfèrí dá ó yà padà wá ríran ìgbà tí ń pe gbogbo ara yìí kèfèrí àwọn ọmọkan tó rí tí wọ́n ń wọ́n bá rí i pé ah irú ìta àwọn alẹ́ lè sẹ̀sẹ̀ gbé jáde àwọn náà bá darapọ̀ mọ́ so lọ́ba di pé ẹni tí ń pè yàn ń pọ̀ ẹni tí ń pè yàn ń pọ̀ ẹni tí ń pè yàn ń pọ̀ ẹni tí wọ́n ti já tíkẹ́ẹ̀tì náà fún ti pọ̀ bàjẹ́ òun àtúbà ó ríran pé tó ń ṣe yí ọ̀dà ọlọ́run rẹ̀ kó tó kéde fún àwọn ẹni tí wọ́n ti sìnà gbọ́wọ́ pé kíní yìí ó tó gẹ́ o ó ti hàn pé ìsìnà ni o á máa tún sẹ́sọ́ ni lọ́ba máa kàfàrà gbogbo ayé sùn wọ́n ó tún fi ọ sínú blacklist bí wọ́n ti di káfìrì torí ẹ̀ gbogbo níta máa ń ṣe láyé tá a bá ti fi máa ṣe níta bàjẹ́ yóò ti pọ̀ ju níta lè tún ṣe lọ. wáyé o kéwú ó tó mọ̀mọ́ wa pípọ̀ lọ kè kéwú ó pàtàkì púpọ̀ ká má fi hápára láwùjọ wa káàdì má pèsè ẹ̀ ti jẹ́ nínú gbogbo ibikíbi tá a bá wà nítorí pé ti pé ìgbà tó pé ntọ́lọ́ ti torí rẹ̀ dára sílẹ̀ ayé ní káwá kò sí ṣe lè rọrùn fẹ́nikẹ́ni nínú wa láti sin lọ́n láì ní kò lè rọrùn láti sin lọ́n láì ní ìmọ̀ dáwọ̀ fi lè rọrùn fún wa láti sin lọ́n ní ẹ̀sìn tọ́lọ̀ ní ká ṣe ajẹ́ pé ká kọ́ ń parí ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ni ká mà ime èsè ń tá a lé ti jẹ́ nítorí pé kò lè rọrùn ká sí kò lè rọrùn ká sí lọ ẹnì pé gbogbo gidi ni àwọn lè mọ́mọ́ ọ̀yà tí lè mọ́mọ́ bá wá dé olódo tí sọ láti dàrú tá a pàkíyèsí rẹ̀ tí ò ti ṣe tí gbogbo ẹ̀ ń sọ àwọn náà wọn á bí wọn fíkìlẹ̀ rò pé ṣe àrò pé bó bá ṣe láì kọ̀ bá dáa ju báyìí lọ èmi ti àrò pé tẹ̀lé èmi rò pé rò pé lẹ́bù náà lẹ́kù sí torí pé kò sí mà sọ́wọ́ bá mu kí ló tóbi tóbi tóbi tóbi kọ́mọ́ wa sáwọn ẹni tó ní ẹ rí i pé ìsìn náà ti pọ̀ jù ń ìsìn náà ni wọ́n máa pè lọ́rẹ̀ à ń bùkátà láti mọ̀ nínú àǹfààní tó òun náà ní pé àìmọ̀kan òní kò lára èèyàn nípa ẹ̀sìn wa kò ní lára ló mà àfi ká wá mà nípa wa tọ̀ ká wá wá mà nípa ẹ̀sìn ajẹ́pọ̀ ọ̀ràn yẹn kì ń ta fọwọ́ dábùtẹ́ nínú ọ̀tà ni tó tún wà ń bẹ̀ òun náà ní pé wàá lè máa yanjú àwọn tí máa kojú tí ò ní wọn ní wọn pẹ́ nú torí wọn tún fẹ́ máa ń ṣe já òun lójú kó òun lè mà pé nǹkan ṣe òun torí tó ń bá sùn tó ń bá jí òun ba ọbẹ̀ ẹ̀gúsí àtẹ̀fọ́ ní ẹ̀gbẹ́ lóhun búrẹ́dì àtẹ̀wà ló ti jẹ sùn ọjọ́ rẹ̀ ara wọn ni ẹ̀gúsí àtẹ̀fọ́ pẹ̀lú búrẹ́dì àtẹ̀wà. mo á ní kó padà wá màá tó padà dé torí jọ ti ń sọ èmi ò lásìkò pàtó wá padà dé máa ní òun ló ń sẹ àwọn mọtòrántì mọtòrántì ṣé mùsùlùmí ni wọn ó ní mùsùlùmí lò ó ń sílọ̀ dáadáa ó lóun máa ń sílọ̀ dáadáa ó máa gbìyànjú gbìyànjú báwò ó ń sílọ̀ dáadáa tó láti sọ ọmọ kí ó kà á kí ó nà ẹ pè báwò. <laughs> ìyá ni pé kò sí nítòsí ọ̀dà tí wọ́n bá transliterate kí ó kọ́ sọ́wọ́n ní kọ́ máa pé ó lóun tún máa wè fọláhi mùsùlùmí. àti sẹ́kẹ́ lórí ìṣòro tí ń kojú wa. àbẹ́yẹ ọmọ pé inú ìṣòro lọ́mọ èèyàn wà ní inú wàhálà ìdààmú dààbò lọ́mọ èèyàn wà ní ògbésí ayé laqad khalaqnal insana fi kabad ṣèyàn láǹfààní ṣèyàn bá sàánú èèyàn kò sọ́nà tàbí lè sàánú rẹ tuntun wọ gángan fúnra rẹ kọ́ ọmọ ọmọ tó ń sábà kọ́ ọmọ tó ń sábà kọ́ ọmọ tó ń sábà nínú tọ́lọ̀ tálọ́bì ní ká máa ṣe lọ́rọ̀ lọ káfí máa wá bò. èèyàn lè máa hún yàn káfọwọ́ ọ̀rọ̀wọ́ hàn yìí kó sì bá wa mú hún kù. kọ́ máa ké ọkẹ́ tá a bá máa ké o bóyá

bọ́lá ó fi dáàbò wọn ọmọ yàtá kò sí náà ni ọmọ ọkà ó lọ wọ̀ bọ́rí ó ayẹ̀dá. wàláhi musiba ara àǹfààní kí ó nìyẹn tòtẹ́ bá sì máa national anthem tá a lè kà tó lè mú wa mọ̀mọ́ lójú ti nàìjíríà àbí ti ukraine àbí ti cambodia àbí ti benin republic àbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ Allahu Akbar àti ọgá púpọ̀ torí ẹ ẹ wò sẹ kí o ẹ wò retí kí o ṣe kí o ga púpọ̀ kò sí tó lè di sí ọ gbogbo tó ń kọ ká láyé kò sí tó lè di kò sí tó lè di kí o kò sí. wọ́n lọ gba gbẹ́rẹ́ sọ ọlọ́gbẹ́. tọ́ lọ tọ́ fọ́njẹ kú jẹjẹ tọ́ jẹ ó tún ma kódà yọ yọ o yẹn lójú. pèsè tó lè yanjú àfikún yìí adúpẹ́ fọlọ́. àǹfààní tí wọ́n ń bẹ ẹnìkan tó kúkú lajà mọ́ ọlọ́pàá sọ pé òní rí àfi rere bàbá rẹ̀ dá. yorùbá wọ́n máa ń dúnkù wọn ni. wọ́n lè máa sọ pé àwọn pa ọ́. àwọn àwọn ìtajọ́ méje fún àkọ́yẹ̀ ọ sọ pé à ìjọ méje ọ̀lẹ́ burúkú ni ìjọ méje lọ́nlọ́. ọkọ̀ díyọ̀ àfà kí ló lè fi ṣẹ́gun orí búdà ọ̀ amákíw kí ló fi ṣẹ́gun wa kò sí ní tó fi ṣẹ́gun wa. wàá fi kí ó sọ̀dá nù kí ó kí àwọn ìpàlẹ̀ dànù o èsì kó àmọ̀ pé dáńdà yà á èlò o rókà yà á èlò sàdádà bí èlò wàhálà bí èlò fìtìnà bí èlò ọ̀ràn bí èlò rárá o ọlọ́run sọ ànábì sọ tí tí wàá mọ̀ kí ọ dákun èyí ó ṣe dópè nínú ìgbésí ayé èyí ó dópè èyí ó dópè. wàláhì kò sẹ́ńtì orí ọ̀tá jẹ kó àwọn tó máa wó rẹ̀ ẹsẹ̀ rú rẹ̀ wà ń kalẹ̀ ẹ lákun ọ̀rọ̀ oníṣẹ́ sọ lónìí à ń níbi tá a fẹ́ lọ kò sásìkò nítorí pé ẹ̀tàjẹ́ ò dínkù àyíṣẹ́ bá máa kí o àmọ́ àyèmájẹ́ lọ́jẹ́ kẹtàjẹ́ pọ̀ lọ́jẹ́ pọ̀ máa mọ àwọn èèyàn ní mógùn torí ẹ̀ tàbá nímà tá a máa kí o. ìtàjẹ́ òdìkù nínú àǹfààní kí ó nù. nínú àǹfààní kí ó ẹ̀yin náà ó tún jẹ́ sábà bíi tẹ́lómìn náà tún fi lọ wá ma àǹfààní ńlá ni. ha àṣírí ó dáa bẹ́ẹ̀ nìyẹn sì rí gbogbo nǹkan yékéyéké èmi náà lọ wá ma. mi àtijọ́ wà tẹ́lẹ̀ tí wọn náà mọ kankan ah! nígbà tí wọn sí ọlọ́run mi wọn náà inú àǹfààní kí ó nù inú àǹfààní kí ó nù. òun náà ní pé tí ọba máa jẹ́ ògidì àti gbọ́ ẹ̀sìn ọlọ́run bá yé ní pàápàá kò ní sọ̀rọ̀ fún yín tí ọba máa jẹ́ ògidì. èyí náà ma máa dáadùn náà sì máa gbọ́ ẹ̀fọ́ lọ pé ah, Islam yìí clear gidigidi kò sáà fẹ́ kó bọyọ̀ ń bẹ̀. ní nínú Islam Islam is not based on philosophy on understandable philosophy abadan. Islam is a divine religion not based on philosophy. gbogbo tó wà máa ń bá wa sọ bẹ́ẹ̀ ó clear clear clear clear títí. ẹnì kò ní kó máa tàn jẹ tí ọlọ́run máa ti mà. yàtọ̀ sí nǹkan míì táwọn èèyàn ń ṣe láyé ẹ rí i pé gbogbo ẹ̀ wọ́n mọ sórí ẹ̀tànjẹ àti rọ́ọ̀nì. nínú àǹfààní tó wà fún kéwù òun náà ní pé ìyàtọ̀ wà láwùjọ wa lọ́dọ̀ gbogbo tolórí tẹlẹ́mù wa láàrin pé olùmẹ̀sìn lélẹ́yìí babaláwo lélẹ́yìí tí kéwú bá fi lè jẹ́ pé a bá mà gbogbo ara mà yàtọ̀ àwọn eléyìí o iṣẹ́ àwo là ń kọ́ àwọn eléyìí ló lùmọ̀ nípa ẹ̀sìn nínú àǹfààní kéwú nù nínú àǹfààní kéwú èèyàn ní jẹjẹkújẹ èèyàn ní jẹjẹkújẹ torí kékeré náà ló tiwa tiwa tiwa fi lọ wá kọ́ lọ wá sẹ́sẹ́ májòkó tẹ̀tẹ̀rẹ̀ kínkan kínkan kí n tí ọ̀dà kọ́mọ bọ̀ mẹ́. nínú àǹfààní kí ó nù. kìí ṣe pé nínú àǹfààní kí ó ní ká kọ́lé kìí ṣe pé nínú àǹfààní kí ó ní ká dá sọ́sọ́rùn kìí ṣe pé nínú àǹfààní kí ó ní ká gun mọ́tò kìí ṣe pé nínú àǹfààní kí ó ní pé àwọn náà àti là àti làánù ábẹ̀rẹ̀ torí pé kò bá tó kó torí gbogbo eléyìí sí ẹni tí òkè ó rí ṣe ẹni tó kéwù náà rí ṣe eléyìí ò sínú pé kéwù rẹ lálùbáríkà lọ́mọ pé yorùbá lẹ́bù tó máa sọ pé kéwù lálùbáríkà ìyẹn ni kó tara kéwù olówó ọ̀tara kéwù ọlọ́lá ọ̀tara kéwù ọkọ́lé ọ̀tara kéwù ọ̀káàkì. rárá àǹfààní ti kéwì òun náà ní kéwì tó pọ̀ kó máa tàwọn rẹ̀ báwọn èèyàn. ìlú sáǹfààní ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ ẹni kéwù rẹ̀ sáǹfààní wàá sàlàyé báwọn yẹn nítorí yẹn wọn nú ẹ̀sìn ọlọ wàá fi ti wọn mà àmọ́ tí wọ́n ti pa títí wọ́n ṣe wàá tó fi yé wọn wàá tẹ̀ máa létí kó lè padà sídìí rẹ̀ wàá sọ fún wọn tí wọ́n ṣe tí ọ̀dà kó pàtì nítorí tí wọ́n bá pàtì orí búlí bẹ́ńbẹ́ àwọn èèyàn sì máa pàtì ìyẹn ni kélédè kúkúrú wọ́n jẹ́ àtùpà fún gbogbo ara yìí ẹ lọ́kàn àǹfààní wo kọjá irú ìwọ́jẹ́ ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam lọ níbi mímá báwọn èèyàn sọ ń dáná bíi báyàn sọ. wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan wa qala innani minal muslimin. tálẹ́ni tọrọ rẹ̀ dá tó tẹni tí ń pè lọ sọ́dọ̀ Allah Allah kò sẹ́ni tọrọ rẹ̀ dá tó lẹ́yìn torí ẹ̀ kí ló lóòjò dì bẹ́ẹ̀ kò sẹ́ni tọ́lọ̀ rẹ̀ ó dá tó tiẹ̀ lọ́dọ̀ lọ nítorí pé òun pè ya lọ sí ẹ̀sìn ọlọ́run òun sọ pé kó ṣe tọ́lọ̀ kó dínà síta ṣìrán ẹ dápọ̀ àǹfààní wo ló ju eléyìí lọ kò sí àǹfààní tó jù lọ torí ẹ àǹfààní wo ló ju kó ọjọ́ sábàbí tí oore tọ́lọ̀ ń pèpè àlùmọ́ àlẹ́bí sallallahu alaihi tí ó fi mọ́ wọn lórí àǹfààní wo ló jù lọ kuntum khayra ummatin ukhrijat linnas تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ẹ̀yin ní ìjọ tó lórí títọ́lọ̀ ń gbé jáde fọ́ọ̀mù èèyàn tẹ́ẹ̀kẹ́ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ máa kọ̀ bàjẹ́ fún wa ẹ sì tọ́lọ̀ wọn bá gbọ́ ẹni tí ń pè wá pé ká ṣe dáadáa tí ó máa kọ̀ ìdá fún wa àwọn olùmọ̀ọ́ni ẹ̀ ẹni tó bá máa tó lórí ṣe bẹ́ẹ̀ inú àǹfààní tó onígbé wọn ló jẹ́ kí oore tọ́lọ̀ ń pèpè ìjọ anabi sallallahu alayhi wa sallam kọ́ mọ́ wọn lórí nínú àǹfààní òun náà ní pé tí àwọn ẹni tó máa kí ó bá fi lè wà láwùjọ wa ẹ̀sìn ọlọ́run yọ mọ́ láwùjọ wa gbogbo àwọn pàǹtí jàǹkáwọ̀ tí máa wọ́nà láti gbẹ̀sìn jẹ́ máwọn èèyàn lọ́wọ́ tí máa fẹ́ láti sọ̀sìn dídakú àmọ́ ọlọ́kùnrin ráàyè sòtọ́ bá jẹ́ pé abakọ kíw nínú àǹfààní kíw nìyẹn a rí i pé tí ó bá jẹ́ pé a bá fi àwọn ọmọ wa sẹ́nu kó wọn máa kọ́ kíw tí gbogbo wa bá nílé kíw sá tá a fẹ́ káwọn ọmọ wa kọ́ kọ́ kíw a sì ń pera wa mùsùlùmí nítorí ni pé àti parí Islam láàrin wa ọjọ́ ní bùkàdà nítorí pé tẹ́ ẹ̀ bá ti kọ́ mọ̀ nípa ẹ̀sìn ẹ̀sìn ọ̀parẹ́ ni ẹ̀sìn tẹ́ ẹ bá ti fẹ́ kọ́ parí ẹ máa kọ́ máa ń parí níta ẹ̀sìn kọ́ ń parí ẹ máa lò ọlọ́run ti ṣe alẹ́ ni tó lè kọ́ wa níta wọ́n kù oníkìtà lọ́ fẹ́ kọ́ níta kù níta lọ́ fẹ́ kọ́ níta sì lé wa tó lé wa jìnnà sípa akẹ́kẹ́ nínú rẹ̀ ní pé àbápọ̀ rọrùn bá a ti ṣe lérò pé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá ti wá kọ súkẹ́súkẹ́ yóò túlẹ̀ yóò túlẹ̀ lọ́nà tó ṣe pé kò ní mọ̀ pé ara òun ló ń ṣe kò wá ní pẹ́ kò ní jìnnà nínú ìgbésí ayé òun náà máa rí àwọn oríṣiríṣi ayẹ oríṣiríṣi àléébù tí wọ́n máa sọ̀kalẹ̀ wá bá wọn tí wọ́n máa ṣeun lọ́tún tí wọ́n máa ṣeun lọ́sì eléyìí tí wọ́n máa mú kábàámà láì jẹ́ pọ́jọ́ ti lọ jù. ẹ àǹfààní tí ń bẹ fún kí ó pọ̀ gbogbo ẹni tó bá sì jó lóríire yóò wù kápọ̀ mmakíw yóò sì wù kápẹ́ gbogbo ọmọ òun náà mmakíw tabawa mmakíw àbáwọn ama nípa kíw ká sọ́ra fún àléébù ńlá eléyìí tí máa bẹ fáwọn ẹni tó bá wá mà àbẹ́ ẹni tó wà lẹ́nu pé ń wá òun náà ní jàǹbá tí ṣetán tó máa fi ń sọ̀pọ̀lọpọ̀. So oná ní kárí mi àti hàn kẹ́ ẹ̀ mà pa wà là ń bẹ́ ń bẹ́ a'udhu billahi minash shaitani rajim wọ́n bẹ́ẹ̀ gbogbo àǹfààní tá a bá la rí nu kíw yìí máa bàjẹ́ ni yóò sọ gbogbo ládàá aláǹtẹ̀lẹ́ jọ yóò sọ dòtú bá ń tẹ́ mọ́ wa lọ́wọ́ ni ká gbìyànjú jàmá láwùjọ láwùjọ wa gbogbo ibi tá a bá ti ríra wa àbá àjẹ yorùbá àbá àti jẹ ìran míì àmọ́ tá a jẹ mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ ká mójútó ìmọ̀ nípa ẹ̀sìn ẹ jẹ́ ká kọ́ nípa rẹ̀ ẹ má fi ìbẹ̀rù èmi kan báwo lọ́jọ́ ọ̀la ọmọ òrì nípa nǹkan ilé ayé ká má fi sábàbí àti di ọmọ lọ́nà láti wá mà nítorí ń tá a àti ń tá a gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bá ti kọ́ ọ ọlọ́run ẹlẹ́dàá wa yóò sì ṣe ńtọ́kọ fún kálukú fún un yálà àkọ́kí o àbá àkọ́kí o. ìpèníjà ńlá lè jẹ fún wa pé a ti máa burú tó ń ṣe wá látàrí pé àwọn èèyàn kọ́kí gidi a ti máa yẹ ìbàjẹ́ tí ń ṣẹlẹ̀ látàrí kéwu màdàrú eléyìí ti ń bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò wá yẹ káwọn afarabalẹ̀ pé kábúrú wọn máa ṣe wá lọ bẹ́ẹ̀ láì jẹ́ pé a gbìyànjú gbogbo bàbá màmá táwọn náà ti mara wọn pé káì ibi tọrọ dé dúró fáwọn lónìí kò dájú àwọn lásìkò láti fara àwọn kalẹ̀ máa lọ wá màá yẹn láwọn fúnra ara wọn a kò sí ní tó kéré sí pé kẹsì fọmọ yín kalẹ̀ kọ́kọ́ lọ walhamdulilayi

kódà fi dọ́dọ̀ Allahu Rabbul Alamin ẹlẹ́dàá wa tí ẹ̀yin bá fi lè sánà kọ́mọ yín ọkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀yin gan aláró tún jèrè rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni wọ́n ń pè ní wa waladin ọmọ rere tá a fi tí ń ẹ jẹ́ kò sí iye náà tí wọ́n lè ní ká san lè kí ó tí ó tó iye tá à ń san lórí ipò ọmọ ń lọ léèwé ká ra oríire fọmọ wa ká má gbàgbé ayé ọmọ wa jẹ́ ká má lọ́wọ́ nu bọ́rùn rẹ̀ ó ti ṣe dàrú àrò ojúṣe òbí ni kí ó dára kí ó ṣàǹfààní kí ó wúlò kí ó lọ́lá. kéwù ga púpọ̀ ẹ jẹ́ kí gbogbo wa ká má gbẹ̀yìn níbi àti wá mà àyè wà fún bàbá màmá láti wá kọ́ kéwù bàbá màmá ẹ lè wá kọ́ kéwù ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tátàtà kọ́lọ́ ẹlẹ́dàá bá fẹ́ yóò dòdìndín mẹ́yìn náà lẹ́nu náà ni ẹ lè máa lẹ́kọ̀ọ́. nígbà tá a bá ti rí i pé èmi ò lè kọ́ àti màá kọ́ màá kà fúnra ara mi má pẹ̀lú ntọ́wà wájú nìsí ẹ sì má gbẹ̀yìn níbi tí wọ́n bá ti ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo àwọn adánilẹ́kọ̀ọ́ gbogbo táàdé ẹ̀yin náà ẹ máa wá ẹ máa wá gbọ́ nípa tẹ́ ń ṣe tọ́ta kẹ́ tẹ̀síwájú èyí tó kù díẹ̀ káàtó kẹ́ ẹ pàtì torí ká sóríire kí lọ́nà. láti máa wá sí ìdánilẹ́ ìjọba sí magreb láàrin magreb àti ṣáì kí lọ́nà kí ló fi ń wọn náà jókòó ọmọ gbọrọ náà wọ́n sì lásìkò àti sèbéèrè tó njẹ́ òyà béèrè wọ́n èmú yẹn sí lórí pé òye ìmọ̀ àti làádá ní nípa ẹ̀sìn yóò máa dọ̀tún ọ̀tún ni òòtún ní wàá sì máa sin náà bọ́lọ̀ sí fẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ. a ti rí i láwọn àlọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn ààyè lóríṣiríṣi bọ́lá ẹlẹ́dàá wa ti ṣe sàánú àlùmọ́ yìí fẹ́gbẹ́ àti ọmọdé ọ̀dọ́ àti àgbàlagbà ọkùnrin àti obìnrin bóníkálukú wọn ní ìsìtìsí gbárùkù tí à ń ẹ̀sìn àwọn tó lè lọ lé kí ó ń lọ. àwọn ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ lásìkò kí ó má wọ́n wá dálẹ́kọ̀ọ́ kọ́dà kìí sí pé ẹlòmíì ń wá lásán à ó fi ń dájú kí ìdánilẹ́kọ̀ọ́ má dùn orí oore yìí kó lè bá gbogbo gbogbo bí ẹni bá lè lọ sílé kéwú láti lọ ọmọ akẹ́kọ̀ọ́ níbi tọ́ dàgbà dé èyí dàgbà jù máa lọ lọ́mọ wa ẹni títí wọ́n bá sì ń bẹ fún tí ò ní jẹ́ kó kópa nínú rẹ̀ fún ara rẹ̀ kó lè gbọ́ mọ̀ ọ́n lọ́kùnrin lóbìnrin nígbà tí wàá mà nípa ẹ̀sìn kì í wá mẹ́sìn kọ́ pàdánù kọ́ nípa ọlọ́run sọ ànábì sọ kó àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó wa kó má jẹ́ ká pòfo kó ṣàánú wa kó jẹ́ kí ẹ̀sìn wa kó túnbọ̀ máa yé wa sí i nípa ẹ̀kọ́ ẹ̀sìn bá kó gbà láwùjọ wa bá ràn wá lọ láti wa kó jẹ́ kí n tá à bá ń náà máa yé wa kó lọ́n ẹlẹ́dàá wa kó wá sí ní n tá máa múlò bá gbogbo wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله ìbéèrè ń bì wọ́n ní téèyàn bá já kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga ní abala bí tó ti ń kọ́ nípa àmọ́ àti ìtọ́jú àwọn ẹranko. àti sísin àwọn ẹranko tó wá jẹ́ pé ní abala bẹ́ẹ̀ wọ́n ní ibi tí wọ́n ti ń sin àwọn ẹlẹ́dẹ̀ tó wá jẹ́ pé àwọn ẹlẹ́dẹ̀ yẹn wọ́n ti ń sin wọn wọ́n pọ̀ tó ń bọ̀ sí jẹ́ pé wọ́n ń sìn wọn fún kí wọ́n pọ̀ káwọn tà wọ́n ni wọ́n mọ̀ wá pa wọ́n náà bá pa wọ́n wọ́n wá gbélé àwọn akẹ́kọ̀ọ́ lórí pé kí wọ́n kiri rẹ̀ lọ tí wọ́n bá tàkùn kó wá fún agbábi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ yìí. wọ́n á ní tó wáá jẹ́ pé mùsùlùmí náà ń bẹ nínú àwọn akẹ́kọ̀ọ́ nígbà tí gbé ẹlẹ́dẹ̀ lé lórí. ṣé kó kiri rẹ̀ lọ ni tó bá tà kókó wá àbí kó wọn kúkú lọ yí dànù kó fún wọn lówó ẹ̀. eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn aburú ti ń bẹ nínú pé mùsùlùmí àtẹ̀tẹ̀sẹ̀ mùsùlùmí náà máa jọ sin nǹkan papọ̀ nírú àwọn orílẹ̀-èdè báyìí nítorí pé ntẹ́yìn máa pọ̀ déwọ̀ nínú ẹ̀sìn tìyín ẹlòmíì lè jẹ́ pé kí ló burú bẹ̀ lọ́dọ̀ tiwọn tó a ti máa wípé òfin ọlọ́run sọ pé lẹ́yìn tó bá àdúgbò fèrè dẹ́mu lẹ́yìn tẹ́yìn bá ti jẹ́ kéfèrè kò tún sẹ́sẹ̀ kankan mọ́ so lọ́tọ̀ kèfèrí kí ni a fẹ́ sọ pé kò da ó wá ṣẹlẹ̀ kí wọ́n ní kẹ́ pẹ́lẹ́dẹ̀ kẹ́ lọ ta kẹ́ mówẹ́ wá kẹ́ pàjá kẹ́ lọ ta kẹ́ mówẹ́ wá so eléyìí wọ́n ta pẹ̀sì Islam èsì ṣe ń torí kẹ́ lè bá wálé ayé kẹ́ wá gbàwé ẹ̀rí lọ́nà ṣe dá yín so tọ́ba wa ti wá jẹ́ wípé ẹ̀ lè kẹ́kọ̀ọ́ yín àfi kẹ́ lọ́ọ́ máa bá wọn ta ẹlẹ́dẹ̀ẹ́ tó nǹkan tẹ́ ṣe ni pé ẹ má bàa kópa nínú títa ẹlẹ́dẹ̀ haram ni ẹnikẹ́ni tó bá sì jẹ́ ni tí ó ràn wọ́n lọ́wọ́ láti ṣe tọ́lọ̀ ń ṣe léwọ̀ òun náà yóò forí kata nínú ẹsẹ̀ rẹ̀ ìṣòro pé nǹkan le tó kó wá jẹ́ pé wọ́n á pè ní dandan lórí gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tí ẹ lọ bá àwọn tẹlẹ́dẹ̀ yìí ń ro bẹ́ẹ̀ kò nídìí ká dárúkọ ilé ẹ̀kọ́ kankan kò sílẹ̀ ẹ̀kọ́ náà tó ṣe bẹ́ẹ̀ torí pé àwọn náà máa ń pè mùsùlùmí bẹ ẹni tí èsè mùsùlùmí bẹ mùsùlùmí ò tiẹ̀ fẹ́ wọ ẹlẹ́dẹ̀ ambọ̀sibọ́sì yọ fọ́ ọ̀kan kọ́mẹ́sẹ̀sẹ̀ tí sọ pé yọba wọn du yọba wọn kún yọsọ wọn máa lọ kó sórí igbá kó sórí tirẹ̀ ipò ńlọ ta kínni àwọn náà wọn ò lè ṣe bẹ́ẹ̀ ní ìrọ̀pẹ́rù rẹ̀ ń ṣẹlẹ̀ báwọn. ọ̀ya bẹ́ẹ̀ ti ṣe sọ àbí wọ́n sì kà hmm, kágbà pé wọ́n sì kà tó tó bá gbé wọ́n sì kà torí pé nítorí súnmọ́ ni kò sọ kí mùsùlùmí bá wọn ta díẹ̀ àmọ́ pé lọ sí lẹ́dẹ̀ à kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ òpin rẹ̀ ẹnu kó sọ́bjẹ́tì yẹn lẹ̀ kó mú sọ́bjẹ́tì míì freedom and university kò sí túláàsì mẹ́ tẹ́lẹ̀ jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. wọ́n á ní sábà gbé lẹ́wọ̀n lórí túláàsì kó a ní kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ o lè change course yẹn easily báyìí pé wọ́n pè ní two three four ẹnu kí wọ́n mú two five five ọ rìpọ́tì fi kọ́ọ̀sì yẹn lẹ̀ ìgbín ni two five five ló ń díìlì pẹ̀lú máa lọ díìlì pẹ̀lú ìgbín eléyìí tó ti ṣe jẹ́ wọ́n lẹ́nu kan fẹ́ kọ́ ẹ̀sìn ó wù gan amádánilẹ́kọ̀ọ́ nìkan ni màá lọ ẹni tó jẹ́ bẹ́ẹ̀ yóò lóye nípa ẹ̀sìn àmọ́ kò ní nímà nípa ẹ̀sìn lọ títí wàá lóye nípa ẹ̀sìn àmọ́ ò ní nímà nípa rẹ̀ lọ títí nítorí pé ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀rí pé àtẹni tí ó ti kẹ́kọ̀ọ́ dínà àtẹni tí ó ti kọ́ kankan àtẹni tí ọ̀rọ̀ ó tètè yé àtẹni tí ò ní tètè yé àwọn ni wọ́n wà jù wọ́n gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ lọ́nà tí gbogbo wọn tí ó fi yé wọn pé awareness awareness about our religion ìyẹn ó lóye nípa ẹ̀sìn àmọ́ pé mà àwọn ọlọ́kọ̀ ni nàmẹ́lẹ́ àìlùmọ fi tẹ àlù èyàn ní mà fi kọ lọkọ náà wọn ní tí yẹn bá ti kó gójì ọdún èyàn abọrọ ọmọ ní ìsìn ọwọ́ awú yẹn kọ sẹ́yìn ò sí late à ó late ó late torí pé ara ẹni tó yẹ years lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní alukurani ó sì hàtà kótó kú tó fi lè máa mú ànábì ó sì ti pé fifty five kó tó bẹ̀rẹ̀ ni ha tẹ̀sí mọ̀ káwọn anábì ọlọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọmọ ogójì ọdún lọ́lọ́run sí wọn lánàbì torí gbà yẹn lọ́pọ̀lọ́ ti náà pin ó rí i pé tó bá ti kógójì ọdún bó ṣe máa sọ̀rọ̀ bó ṣe máa wòye sí ní tọ́ǹba ń gbọ́ àti bí wọn náà ṣe máa fi làákà ìgbọ́ràn rẹ kalẹ̀ yóò ti yàtọ̀ sí fi rò nǹkan tí fi rò yóò ti wà fún gbà tó àti kẹ́kọ̀ọ́ ń gbà yẹn kò lé kò sígbà téèyàn lè kẹ́kọ̀ọ́ láyé ní dàgbà jẹ̀ kọ lọ torí kò sígbà téèyàn dàgbà tayọ kọ́ sọ pé aláìmọ̀ká àbígbà kan àti èèyàn dàgbà kọjá rẹ pé à bàbá tó ti dàgbà yìí ló ń pè láláìmọ̀ká kò sẹ́ni tí wọ́n pè láláìmọ̀ká tí wọ́n pè láláìmọ̀ká àwọn ọmọ wa kéékèèké náà wọ́n lè pè láláìmọ̀ká ńgbà tí wọ́n bá kọ́kọ́kọ́kọ́ tí ọba forí mu ó sùn wọ́n á gbẹ́ pẹ́pẹ́ sọ́jà rẹ̀ eléyìí túmọ̀ sí pé ayé dàgbà jùmọ̀ lọ èèyàn máa wá máa gbogbo gbà ni. wọ́n ní kí ni àwọn àlàkalẹ̀ eléyìí tí ó yẹ kí akẹ́kọ̀ọ́ tuntun kó tọ̀ àlàkalẹ̀ náà ní kó lọ ilé ẹ̀kọ́ ìwọ ò ní àlàkalẹ̀ kankan ju ti ilé ẹ̀kọ́ bá là fún lọ ebi wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ni àwọn ẹni tó máa ń kọ́ ẹ̀kọ́ ti ní àlàkalẹ̀ wọ́n ti mọ̀ pé tó bá kọ́ yìí tó tún kọ́ yìí tó tún kọ́ yìí tó tún kọ́ yìí níbẹ̀rẹ̀ totukọ́ yìí totukọ́ yìí nípele tó tẹ̀lé totukọ́ yìí à pẹ̀lú ògbà ọlọ́ọ̀tọ́ bá fi ṣe tán ó ti yàtọ̀ tòkè sọ́wọ́ ti làlàkalẹ̀ yẹn wà tó bá sọ ike mi fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ wá fún mi lálàkalẹ̀ ọfẹ dá akọ fúnra rẹ̀ nù èyí dá mà kọ àfi kéèyàn jáde lólódò so àwọn kan ti wọn ti fọ parí eléyìí àlàkalẹ̀ táwọn gbé kalẹ̀ ni wọ́n tẹ̀lé tí wọ́n bá ti tẹ̀lé ò ní problem wọ́n wá ṣe sùúrù dé parí kọ́ wá wo tọ́lọ́ rè fún ọ gbogbo àwọn institute láyé bó ṣe rí nu ó lè wọbẹ kọjá pọtútọ wọbẹ náà ló dolùmọ kódà ó lè kẹ́kọ̀ọ́ títí dé three hundred level kí gbogbo ń tẹ̀sí ń bẹ ọmọ yìí ọ wọn kékeré ní gbogbo òtúmọ̀ kìíní gbogbo àfúrú máa ń tẹ nígbà tó bá dé finally alọ́ba rẹ̀ subhanallah níta ti kọ́ láti hundred level àfikún ti two hundred àfikún ti two hundred ẹ wo result tó gbé jáde so ní ti máa ṣẹlẹ̀ nù mànà ìwọ kọ́ ló ṣe ẹni tó pè ọ́ púpọ̀ wá kẹ́kọ̀ọ́ ó ti ṣe àlàkalẹ̀ o ìwọ lọ́wọ́ àtẹ̀lé lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tó bá jẹ́ lékè o ẹni tó ṣe àlàkalẹ̀ lékè pé wá kọ̀ ó lè jẹ́ pé àwọn kan tó ń ti experience láyé ọ̀nà tó náà tọ̀ sí kọ́ mà àwọn kan wà nínú nǹkan tí wọ́n ń kọ́ wọn gbà yẹn tó yẹ kò nítumà èyí tó tún dáa jùlọ ti wà yóò fi di. sọ̀rọ̀ wọn àwọn òpin inṣàlá tẹ́yìn náà bá tẹ̀lé tírénì yìí tẹ́ ẹ bá kọjú ma rìsọ́ọ̀tì tó ń rí ẹ̀yin náà padà rí sọ eléyìí kìí ṣe wọ lọ́la àlàkalẹ̀ sílẹ̀ torí wọ́n mọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ tí wọ́n fẹ́ kọ́ wá kọ́ yẹn àwọn ni ó ti ṣe àlàkalẹ̀ sílẹ̀ fún. wọ́n máa ṣe jàǹbá nù dánwò examination malpractices tó wà ní àwùjọ wa wọ́n lójú wo ní Islam fi wò jàǹbá ni ṣé Islam náà wà fọ́ sí jàǹbá. wọ́n yàgbé ẹni tó fẹ́ lọ yunifásitì kan ó lọ fẹ́ wọ́n á ní asaudiya wọ́n á sọ pé téèyàn bá ti jọ ọmọ ọdún báyìí lọ kọ́ máa wulẹ̀ apply wọ́n á ní ẹ̀dá kùn kí ni islam sọ sáà lè dí ọdún kù islam ni ẹ má parọ́ ni oníkẹ́ ẹ má jàǹbá sẹ́mi pa ti parí ìdáhùn àbá ti parí àti parí <laughs> so nítorí pé òun náà ti mọ̀ pé kọ̀dà o amẹ́tọ́ fẹ́ kú bá lọ́dọ̀ ọlọ́ọ̀ni wa pé ìwọ ọlọ́ọ̀ mo ti mọ̀ pé ká parọ́ ọ̀dà o bàbá ilé yìí òun ní ọdún kù o abẹ́rẹ́ rí nǹkan mẹ́. mo ti sọ fún jẹ́ ọmọ títẹ̀ ìṣe rọ́ọ̀nì yóò ti dé ọ̀kan yóò fẹ́ máa tún sọ torí islam ní ká má parọ́ ẹ ìgbà tó pẹ́ pẹ́ sí sáàmì ẹ̀fẹ́ bí wọ́n bá pẹ́ nu bí wọ́n kọ̀ bí wọ́n bá sì rí bẹ́ẹ̀ lọ́ọ́ lọ́ọ́ bomi ẹ̀yìn orí Saudi yà lọ kọ́ lọ Mauritania àbí kọ́ lọ Sudan àkíní tó lé mbẹ́ bí nǹkan mi yẹn tó ń wá nǹkan mi pẹ̀lú kéwù yẹn ni àtọ́ba pé kéwù alukur'an kan náà níbi kébi fíkìwù yìí kan náà níbi kébi tawhidi yìí kan náà ní ẹ̀ṣin tó eléyìí túmọ̀ sí pé má parọ́. Ma parọ́ hmm. torí ẹ ìjàmbá tó o bá jẹ́ pé jàmbá ló ń ṣe nù dáwò bí ẹni tó gbé bọ́ǹbù pépà wọlé àbẹ́ni tó yẹ pé wọ́n dì mẹ́ẹ̀kẹ́ wá ni èyí tó kọ́ sí kan àbí ìtànjọ́ exchange paper gbogbo ẹ̀jàmbá ni wọ́n ń pè lábẹ́ òfin ọ̀lọ́ àbí ẹni tí ń ṣe invigilation gan òun ló tún ràn yín lọ́wọ́ jàmbá náà wọ́n ń pè gbogbo ẹ̀ lábẹ́ òfin ọlọ́run téèyàn bá wá gba ìwé ẹ̀rí gbọ́nà wọ́n ní bó láti ṣe ìwé ẹ̀rí yẹn ìwé ẹ̀rí jàǹbá ni wọ́n pè ní ṣahadatu zoò ìwé ẹ̀rí jàǹbá kúmọ́ gbogbo tá a bá fi pánkọ́ jàǹbá náà ni. a sì dúpẹ́ fọlọ́n pé yẹn ṣe bẹ́ẹ̀ láwọn ilé ẹ̀kọ́ gíga wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kálukú dákẹ́ o aríire <laughs> torí di eléyìí ọ̀dọ̀ wa ká bẹ̀rù Ọlọ́run ẹ dákúrò lè ti tẹ́lẹ̀ mo mọ̀ pé ìwé ẹ̀rí tí mo fi rí sẹ́yìn kìí ṣe sẹ́yìn kìí ṣe oògùn mi yọmọ ẹ̀rí rẹ̀ ọmọ jẹ́ yẹn lọ́kàn títí láéláé èyí mọ̀ pé haramu ló ń jẹ sọdí àbọ̀ ìwé ẹ̀rí rọrùn wa ni ìwé ẹ̀rí tó ṣe gbé hàn láyé o lè túmọ̀ pé alihamudulilayi wàhálà mi ọlọ́run ọba wa fi ṣe kò ń gẹ́ àmì ètò wọn mọ̀ àwọn ọ̀rẹ́ rẹ tẹ́ ẹjọ́ dáhùn kan lọ bàbá alágbájá sọ̀rọ̀ di bàbá yé gbẹrẹ ní ìhàn o sọ ma bá ṣe àbí òyìnbó bá ṣe dá ọmọ rẹ jọ so àwọn ẹni tó mọ ọmọ ẹni tí ọmọ ni ò ní mà so àwa fi ń pawó lónìí àfi ń jẹun lónìí okùn tá a sọ fọlọ tó bá dijọ gbẹndà òkè yá ẹrù ọlọ́ọ̀kan wá ní òun fẹ́ túbá wọ́n ti máa gbéwèé ẹ̀rí òun ọ̀dà ìwé ẹ̀rí kẹ́ni ń gẹ́gẹ́ bíi mùsùlùmí sáà sọ fún wípé fìtèmẹ́tì má má tú àtìrí ara rẹ fara yìí kàtọ́ ti bò ọwọ́ ẹni tó mà lọ́mà má má tọrọ àpàpàtọ̀ bá tètè rí sẹ́ má má tọrọ àforíjì láéláé ó tún wá lè gbìyànjú ó lè gbìyànjú láti tún ìwé ẹ̀rí ń jókòó fún sẹ́wọ̀n kẹ́lómi láti ìwà ẹ̀ka nẹ́kọ̀ọ́ ló ti bẹ̀rẹ̀ sá ó ti bẹ̀rẹ̀ ọjọ́ ti pẹ́ so ó tún padà kó tó ti kó ti bàbá àwọn ó tún lọ jókòó wọn lọ wẹ́wù skul ó tún tún nep right ó tún wáyek right mo rò pé yé ó rí i pé ní ìsìnkú ti bá tó ogún tó ogún mi ó wá lè ó lè wọ́gbọ́n tí wọ́n fi bọ́ change nínú fáìlì ibi sẹ́yìn tí wọ́n fi bọ́ fi tiẹ̀ sí ẹ̀hìn bọ́jà di yunifásitì náà kí ló lé ń bẹ̀ ìyẹn máa tún kọ́ wọn ni kó tún sọ ọdún mẹ́rin míì ni so bó ti jọ ọlọ́dún méje sandwich ó tún parí náà jọ kàn fáá so eléyìí so bìkọ́ kéèyàn ọmọ gbàjàmbá láyè nínú ìgbésí ayé rẹ̀ kọ́lọ́n dàkún kọ́ sànù wa. wọ́n kan bàbá rẹ̀ kése mùsùlùmí o ọmọlẹ́yìn pọ́ọ̀lù àmọ́ obìnrin yẹn mùsùlùmá ni wọ́n á fẹ́ lọ́kọ ta ni ó fi lọ́kọ ẹni tó fi lọ́kọ òun náà lẹni tó bá jẹ́ mùsùlùmí tó sì jọkùnrin nínú mọ̀lẹ́bí bàbá rẹ̀ òun ni ó fi lọ́kọ àwa rí mùsùlùmí nínú mọ̀lẹ́bí bàbá rẹ̀ ajá ike wìláyà rẹ̀ yọ padà sọ́dọ̀ àwọn mùsùlùmí lápapọ̀ aṣíwájú ẹ̀sìn nínú wa yóò fi lọ́kọ lórúkọ islam kílódé torí pé ọlọ́run sọ pé wọlé ń yẹjà Allahu lil kafirina 'ala al mu'minina sabila ọlọ́run ní fọ́ọ̀nà sílẹ̀ kò ní báyìí sílẹ̀ fáwọn kèfèrí láti jẹ gàba lórí àwọn mùsùlùmí torí rẹ̀ bàbá káfìrí kò lè fọ́ máa mùsùlùmá lọ́kọ àyàfi tó bá jẹ́ pé wọ́n náà fúnra ara rẹ̀ lọ́lọ́fẹ́fẹ́ gírèsì lọ́lọ́fẹ́fẹ́ dọ̀ká lọ́lọ́fẹ́fẹ́ juliana hẹ́n so bàbá rẹ̀ náà òun matthew timothy àbí òye wa bàbá rẹ̀ polycarp so ọwọ́ àlọ́ba polycarp ọlọ́ba timothy paul yọ wá fún ọ torí kọ́ ọmọ náà yẹ ṣe mùsùlùmá. ọmọlẹ́yìn Pọ́ọ̀lù lónà yóò wá fi fún ọ níbàámu tọ́nà ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wọn náà kò ti mọ̀ pé wọ́n dárúkọ Jésù kó tó lọ fẹ́ ọlọ́nà sí lóun òbínú pípọ̀ fẹ́ obìnrin tí kìí ṣe mùsùlùmá tó bá sáti jẹ́ kìtàbíyà bóyá àbí yahudiya eléyìí nìkan káfìrí lè fi fún ọ torí pé ọmọ náà ń kọ káfìrí àná káfìrí ọ̀tọ̀ ọgbọ́dọ̀ jẹ́ bóyá ọmọlẹ́yìn Pọ́ọ̀lù àbáwọn ọlọ́jọ́ sátidé tẹ́lẹ̀ ìbá yé wa ọlọ́wọ́n bá bàbẹ̀ ṣùgbọ́n kì í ṣe pọ́lọ́wọ́n bá fún kẹfẹ́ kiri yó lọ́lá lórí kẹfẹ́ mùsùlùmí o. so mùsùlùmá kẹfẹ́ mùsùlùmá ọlọ́lá ju kẹfẹ́ ni tí èsè mùsùlùmá lọ ṣùgbọ́n lọ́n ló ń gbà pé ẹ lè fi àwọn ahlul kitabi tí wọ́n jẹ́ nasraniyat àbí yahudiyat. kí ló dé wọn nítorí pé àǹfààní yẹn islam ọ̀sánfààní nínú fẹ́fẹ́ wọn nítorí tí bá bí ma bàbá ẹ̀sìn bàbá lọ́mọ́ọ̀sẹ̀ islam lékún nù ìyá náà ọmọ lọ sọ́ọ̀sì rẹ̀ yóò mọ lọ sí lọ́gọ́gù rẹ̀ ṣùgbọ́n látàrí tí máa rí lọ́dọ̀ insha allah insha allah di mùsùlùmá gbogbo wọn pátá islam jèrè wọn. sábà wà àwùjọ lónìí gbogbo nǹkan ti síláàkì mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn obìnrin yìí wọ́n ti gba stẹ́rìn mọ́ àwọn ọkùnrin lọ́wọ́ ọ̀pọ̀ àìmọye wọn sábà fẹ́ gírèsì náà fẹ́ dọ̀kásì tóun sì ń jẹ́ mahmudu mahmud tí ń jẹ́ khalidu tí ń jẹ́ ibrahimu ìyanu ní ń sí o wípé wọ́n ń yí àwọn ọkọ̀ yìí padà lónà ọba máa lọ sọ́ọ̀tì lọ́ba àwọn sẹ́à ó ń tẹ̀lé màmá mi ó ń tẹ̀lé mami tani mami ẹ̀ à ó dájú kó ti mami láì jẹ tójú ọba jẹ́bẹ̀ kí ló dé tó fi rí ọgbẹ́ lọ sí sọ́ọ̀tì ọlọ́run ò ní kẹ́ ẹ fẹ́ wọn kẹ́yìn olè bá a di káfíìrì o ẹ̀hẹ́n tá a bá ti rí tẹ́nìkan fẹ́ kíláàsì báwọn ayé àtètè yà wọ́n ni o torí kọ́ máa àlìjẹ́nà ọmọ lọ di ọmọ àná àfojúsùn wa ni kọ́ máa náà di ọmọ àlìjẹ́nà wọn lọ́mọ kan ò tí bàlágà wọn ń ṣàdúrà fáwọn òbí rẹ̀ sọ́nà wọn gbà á pé bóòlù ti ṣe màtúmọ̀ àdúrà tó ti lóye màtúmọ̀ àdúrà ó ti lóye màtúmọ̀ dáadáa téèyàn ń tọrọ bóòlù yẹn ṣe máa tọrọ rẹ̀ tó bá ti lóye náà lọ́wọ́ gbà àmọ́ kọ́ màdúrà yàtọ̀ sí pé kọ̀mọ́ yóò dáa fún ọ yàtọ̀ sí kò ní dáa fún ọ. àìlèyìn ọlọ́run ní gbà o ọlọ́run nígbà torí tọ́lọ́n bá máa gba gbogbo ntáǹsẹ̀ ládùá ọ̀pọ̀lọpọ̀ ó ti kú dànù tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ aburú là ń tọrọ fúnra wa là ń tọrọ fọmọ làkejì ẹ̀rì tí inú bá bí sẹ́ni kẹta kò ní dà fọ̀ kò ní dà fọ̀ lásán tọ́lọ́n bá gbà nǹkan dàrú torí ẹ̀ wọ́yá àfọ àǹkẹ́kẹ́ yẹn wọn lọ́pọ̀lọpọ̀ nǹkan lẹ́ ń ṣe ládùá tọ́lọ́n ọba tí máa mójú kúrò ń bẹ̀ torí tọ́ bá gbà ní ayé ò náà wọ́n ní kí ni oògùn bínú ẹ lọ fámásì ká béèrè ni pé <laughs> inú máa bí mi pọ̀ ẹ̀dá oògùn ó lálé lọ sí sẹ́ẹ̀rí bàbá fámásì tó bá wọlé tó bá yọ kìlù yẹ <laughs> kọ́dá sí pé lè gbádùn so eléyìí wọn lè rógùn àfinú alukur'an àti sunna anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ogun bínú òun náà ní kéèyàn ọmọ bíi títí máa wá ẹ sì mọ̀ pé nǹkan bá ń ṣèyàn tẹ́ bá fẹ́ sógun rẹ̀ lóòótọ́ ntọ́fà lẹ́ sógun rẹ̀ tẹ́ bá ti sógun ntọ́fà nǹkan yẹn lọ ní bá lọ sí hospital tẹ́ sọ pé kọ́ńtà yín láàmú so látàrí pé bọ́yá oúnjẹ kan tẹ jẹ bẹ́ẹ̀ ti ṣe jẹ tẹ́tà ìjẹ tẹ́lẹ̀ ń wúkọ́ ẹ̀rí kóògùn kọ́kọ́ ni wọ́n kọ́kọ́ fún yín wọ́n kọ́ sínú sí àfún yín consultancy ṣe à ẹ má má jẹrú oúnjẹ mọ́ tí gbogbo àti ẹ bá jẹ ní ma ṣe ibẹ̀ bẹ́ẹ̀ ni ẹ má má jẹrú ẹ̀ mọ́ àwọn afun yín lóògùn tẹ́ lónìí sàmẹ́ má jẹrú ẹ̀ mọ́ o ní ìsìn ibo nìbínú ti máa wá ọ̀dọ̀ aṣetán torí ẹ ẹni méjì ń jà níwájú ànábì sallallahu alaihi wasallam ń búra wọn ojú ẹnì kọ̀ọ̀kan wọn ti ń pọ́n bí iná ànábì sallallahu alaihi wasallam ni wọ́n máa ń tí ń tó ṣe pé tí èkíní kejì wọn àbẹ́nìkan náà méjèèjì bá sọ ń ti ń ṣe ókò mbẹ̀ wọ́n bá bí ànábì léèrè ànábì ni a'udhu billahi minash shaitani rajim àwọn sàhábà yára lọ sọ́fẹ́ nìkan nù wọ́n ó ti sọ ara rẹ̀ bá balẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ogun bínú nù ẹlẹ́ẹ̀kejì inú ò lè máa bíyàn tí ojú rẹ̀ ọmọ kan kókókó kára rẹ̀ ọmọ gbóná jájájá nítorí pé àṣetọ́ọ̀nù máa ń dáná sẹ́ni tí bá ń bínú lára torí ẹ̀ tẹ́ bá wo tẹ̀mpétsọ̀ rẹ̀ yóò fẹ́ já gbogbo kùn tó wà nù tẹ̀mpétsọ̀ tẹ̀mpétsọ̀ mítà tẹ̀ ń lò yóò fẹ́ ti gbogbo kùn rẹ̀ pé kí ni mo ti kọjá gbogbo ẹ̀ níbi tí náà máa bì dé torí àìsàn náà sọ pé kó mu mi ẹ mu mi tó tutù kìí sọ mi fíríjì o ẹ sá ti mu mi tutù kìí sì sọ mi àgé o kó mi dá sẹ́ lókun bí alu aláwọ̀ ó mu mi tó tutù sunna tí wọn sọ fún akpẹ́ntì bá ń bínú tọ́ba wà ń dùn ó jókòó tọ́ba wà ń jókòó kó fẹ̀gbẹ́ lélẹ̀ tọ́ba wà ń fẹ̀gbẹ́ lélẹ̀ kó ta kàkà so gbogbo eléyìí yóò mú kí ìbínú ọmọ lọ. wàyí o nínú àwọn nǹkan títún máa mú ìbínú lọ onáà ní kéèyàn ó gbìyànjú láti wo díngí wò ńgbà téèyàn ń bínú kéèyàn wo bóòlù ń ṣe rẹwà tó nígbà tó ń bínú èèyàn kàn rojú rẹ bí ojú ọ̀sẹ̀ tó nìkan ní èmi náà àwọn òbí láàmú ló ṣe tọ́nu rẹ̀ jì. <laughs> so ìbínú yóò dínkù bákan náà kéèyàn tún rántí ìgbà tí èèyàn ń bínú kí ló lè ṣe ganan rí kí ló lè ṣe tí ó lè tòkè dí lẹ́nu àbí lẹ́ lọ́sọ̀dọ̀kì tí ó lè fi bàtà lù lẹ́nu kò sí tó lè ṣe ń irọ́ lásán ẹkùn mọ wọn ara rẹ jáde ṣe ìbínú ọwọ́ kéèyàn mọ̀ pọ́dọ̀ àṣetọ́ ni ti máa wá ó yẹ kéèyàn lè bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ máa lè yẹ wọ́n bínú tí ò ní bínú gbọ́rọ̀ ìsọkúsọ yóò bá lẹ́gùn gbogbo eléyìí mùsùlùmí kò ní máa bínú gbàtẹ́nìkan wá bá nàbì Muhammad sallallahu alaihi wasallam tó ní ká nàbì ọgbọ́n yànjú wọ́n fún wọ́n sèṣì ti fún anábì ni la taghdab máa bínú ó tún padà wá àníkẹ́ gbàyànjú anábì ni má máa bínú má máa bínú gbogbo ìgbà bá má máa bínú ìyẹn máa ń fi bínú ba nǹkan téèyàn ti ṣe látọdún kan jẹ láàrin ìṣẹ́jú márùn-ún. tó bínú tó sọ pláyà tó fẹ́ sọ lu ọmọ tó ti gbàgbé pé gbogbo díngì làwọn fi kọ́lé kí làwọn kan díngì ìwọ náà lọ kọ́ mi ìwọ náà lọ wó mi alùpẹ́ fọlọ́ gbogbo ilé ọba dìtà tá dín bínú kù látàrí ìbínú yẹn máa ń pààyàn ní máa ń ṣèyàn léṣe tí yẹn padà máa kábàá máa ń gbà tí òwúlò mọ ẹni apá bò láti lẹ́mìí rẹ̀ padà ṣe ìjẹ́ bó ṣe jẹ́ wọ́n ní tílé wa bá ní géètì àwa tó wá wọlé àti àtàlẹ́ bisalòlá àṣìlá ní ká ṣe tábà wọlé ṣé látẹnu géètì láti ṣe ni àbígbà bá fẹ́ wọ ilé tiwa táwa ń gbé níbi àpátímẹ́ǹtì wa ó ṣe tó bá fẹ́ wọnú géètì ó tún ṣe tó bá fẹ́ wọnú ilé rẹ tó ń gbé kéé tó torí pé gbogbo èèyàn náà ti gbà pé ńgbà tó ti gba ẹnu géètì kọjá ò wọlé gbogbo èèyàn sì tún gbà pé ńgbà tó fẹ́ sílẹ̀kùn fúláàtì rẹ ọ̀fẹ́ wọlé torí di eléyìí wá sí ń bì wá tún sí ń bì kì í pọ̀ jù tọ́ wọ́n ní ṣé kádàrá sì ṣe yí padà dáadáa àmọ́ pẹ̀lú àdúrà pẹ̀lú àdúrà torí àdìsá nàbì sallallahu alayhi wa sallam tóní la yaruddu al-qadara illa nǹkan kan lè yí kádàrá padà fàdúà ẹgbàá wa kan wá sọ bó ti ṣe jẹ́ pé az òun náà máa yí kádàrá. títí ti Allah ọ̀nà máa yí kádàrà ṣùgbọ́n wọn takora wọn torí àzikiri àdúrà ló àdúrà lè jẹ́ dùhà òmùsẹ́lẹ̀ ó sì lè jẹ́ dùhà òtẹ̀lẹ̀ ó lè jẹ́ dùhà ntọ́rọ̀ ó sì lè jẹ́ dùhà ànyọ́lọ̀ torí rẹ̀ wọn takora wọn ọlọ́run máa ń fi àdúrà wọn máa fi yí kádàrà eléyìí túmọ̀ sí ní tí bá lẹ̀ sí mímọ́ ilé ìjẹba wọn lẹni tó níyàwó mẹ́ta báwo ni ó ti ṣe máa pín ọjọ́ fún wa so ńgbà tó bá tó fẹ́ yàwó mẹ́ta ẹ wàá béèrè so nítorí pé ńgbà mi ìbéèrè mi ò nítumọ̀ èèyàn ti fẹ́ yàwó kan wọn á níbo lòun ti máa pín ọjọ́ fún yàwó mẹ́ta sẹ́ni pé àǹbá nínú ilé ìjẹba ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n ní kí ló dé. tí ìyapa ń bẹ láàrin àwọn mùsùlùmí kan náà rí wọn á dá pọ̀ pé àwọn eléyìí ọ̀fẹ́ràn àwọn eléyìí àwọn eléyìí náà fẹ́ràn àwọn eléyìí tí kàn ara wọn náà lórí irọ́ ni bi yẹ kẹ́ bí wọn kí ara yín sí kí ló àwa sọ yìí pé tí gbogbo yẹn ti padà sí di tírọ̀ lọ tó padà sí di súnà nàbì yẹ kí èdè ń dájà àwọn kan ọ̀fẹ́ tẹ̀lé tírà ọlọ́run àti sunna nabi sallallahu alayhi wa sallam àwọn kan sì láwọn tẹ̀lé ọ̀dọ̀ àwọn náà tẹ̀lé afọ àwọn ẹ̀ma sàlàyé fún wa àwọn fíìn àmọ́ ọ̀dọ̀ yìí bá sàhábà ti ṣe gbọ́ yìí sàhábà báwo àwọn asọ́kẹ́ àwọn ní bàbá wa. sọ̀ngbà tá a bá tún padà sí ní ìbámu pẹ̀lú wọ́n ní sáà nàbì bá sọ yìí pé ìnáka dájú ìwọ sáwọn ò lè yí padà ká sọ pé ìnáka dájú ìwọ obìnrin yìí a lè sọ nígbà tí èsì káfẹ́ wọ náà rọrùn àmọ́ wa yí ọ̀rọ̀ ànábì padà sẹ́yìn ọmọ pé ńgbà mi ta bá yí báwọn ìtumọ̀ lè já sí nǹkan mi tó eléyìí tó ti pe ọ̀rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ ànábì ń tàbí kọ́ máa wà rẹ̀ lò. èsè bi ọ̀rọ̀ àwọn èèyàn lásán kan kánábí ọ akọrọ rẹ kọrọ èèyàn a'udhu billah kódà gan nínú mà wọn ní sànàbí bá sọ̀rọ̀ a lè wú fáwọn èèyàn nítumà láì jẹ bó ṣe wí gangan ọ tẹ láwọn òfin kan òfin tó ní fi jẹ kó ti yọrọ padà torí tó bá yí padà anabi ni man kadhaba alayya muta'ammidan ẹtọ́ bá máa ma parọ́ ma kọ́ máa retí ibi tó kọ́ fọwọ́ ara rẹ̀ sẹ́sẹ́ abi tó gbénu náà jahanna ọlọ́kọ́ sànù wa. sẹ́mi pé tó máa sọ pé ìnáka ìwọ́ wá ní ìnáki báwọn kò tí máa ma parọ́ ma nà. sòkè yẹn ọmọba wa wọná a sì fẹ́ wọná làwọn afi ń ṣe alìsílám afẹ́ wọ alìjáná làwọn afi tẹ̀lé ti anabi sallallahu alaihi wa sallam. wọ́n ní aníkátíká ní ọwọ́ dáadáa bá fẹ́ wá mà kọ́ má jẹ́ kó àfin wọ́wọ́ gbọ́ ó lẹni tọkọ tí ra àtọ́fẹ́ fi pawó sẹ́yìn ti dá madrasa lẹ̀ nàám sẹ́yìn ti gbogbo nǹkan pẹ̀lú àsìkò rẹ̀ torí pé nìsín ẹ̀yin ń ní tí ọba yín sọ̀rọ̀ sí wọn ni ẹ̀yin ò tí ì ṣe nǹkan kan àbúrò wọn máa sọ̀rọ̀ sáwọn islam ò bínú sí kó gbowó lé kí ó lọ́dọ̀ rẹ̀ islam ò bínú sí ọ̀sán wọlé kí ó islam ò sì bínú sí kọ́kọ́ tíra kọ́ta kí ni tó burú bẹ́ẹ̀ ńgbà máa ń gbowó sùkúlù tó ní fi wà lìjánná ṣé wọn gbowó lékè tó ọkọ̀ tó fi mà tó fi mà ń gba tọ́lọ́ lọ́wọ́ aburú àwọn olùmọ̀ ẹnu gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn padà kò sórí pé kí ló burú pé mọ̀ ń kọ́ lálùkùrá ni gbowó kọ́lá ń bẹ́ẹ̀ númẹ̀ sí islam tó sọ pé o ò lè kọ́yàn láì gbowó ajé oyé wa nísìnyí wọn wá fi kọ́ bó ṣe níwọ̀n alo gbogbo ọpọlọ ń ba gbogbo àsìkò yìí jẹ́ lórí pé mò ń tírìtì odò orí rẹ kó kú olódò kó dìímà níwọ̀n àtún àwọn akẹ́tọ̀ ẹ kò burú ọlọ́run san yín rí kò burú sanwó ọlọ́run tún san mí rí. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ so ẹ̀kọ́ a nídìí láti kà máa kàn sọ̀rọ̀ lásán pé ẹ wọ́n ń gbowó lórí pé ń kọ́ yẹn kí ó kọ́dà bọ́ kọ́ kọ́ máa kọ́ ọ ní màkó lè gbowó ọ̀kadì pé yàtọ̀ wà láàrin méjèèjì ọ̀ ń gbowó kó lè bà kọ́ kọ́ máa kọ́ ọ kó lè gbowó torí tí máa ti ń kọ́ kó lè gbowó àníyàn rẹ̀ ọ̀dà ajẹ́kúwò lásán ló ṣe kíni ló fojú sùn ilé ìjọba wọ́n ní sáwọn lè máa ṣiṣẹ́ níbi insurance company ah tó bá ti jẹ́ pé insurance company tá a bá sanwó fún wa tí ó sì jẹ́ pé owó wa tọdún bá parí wọ́n dá padà fún wa àfipamọ́ ni wọ́n dá padà fún wa kí ló burú mbẹ́ àmọ́ gbogbo owó bá ti fún wọn tó jáde wọn lọ lẹ́lẹ̀ tó bá wọnú ẹ̀kọ́ kìí jáde ma so gbogbo yẹn jẹ́ burúkú yàtọ̀ kátẹ́ jàǹbá wa sí ọ wọ́n wá ọ lórí sẹ́lẹ̀ ọ̀tún farama nítorí pé ó ti di náà nígbà tí ìjàmbá ṣe mọ́tò rẹ̀ àbíkínní kan eléyìí àní ṣe ó ju iye tó dá lọ àbí òjì lọ òjì lọ títí rè alábì òfin ọlọ ẹ dákun kọ́ lọ sinmi ọjọ́ bó ti ṣe jẹ́ńbẹ̀ ń jarí kí wọ́n á lè wọ́n fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ ń ṣe oníṣẹ́ ti tán ni kò sí tó burúkú yẹn wọ́n ṣiṣẹ́ ń kára ẹ máa bá wọn wo màálù sọ lálàáfíà àbí ọ̀la láàfíà wàá pẹ́ ń tọ́kọ́ fẹ̀tínárì mo rò pé rí nǹkan bẹ́ẹ̀ ẹ máa wọ́n kó sí màálù yìí mú àbí òmu so ilé ayé ni ti máa sanra ẹ pé ọbẹ̀ máa di di kúkú insurance company kìíní kan ló ti ṣiṣẹ́ kó o gbé fáìlì ẹ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà kó tó táì mú àwa tá a ti sẹ́ ní insurance company àwa là ń bọ̀ yí báyìí abẹ́rẹ́ nǹkan mọ́. wọ́n ní ṣé ọjà máa àwọn ní alfa èmi ọmọ kí nam kila ló ń pè láfa tó bá jẹ́ pé babaláwo ni àbúrò wa la láàrin babaláwo tó wà lẹ lébẹ́lì máyà ikú babaláwo ni wọ́n a'udhu billah ní àwọn irú Guinea Conakry irú àwọn sọ́yà lọ́n níbi táwọn Fúlàní àtàwọn ẹ̀yà bíi àwọn Mbambara tí wọ́n wà bíi Liberia àwọn máa ń pe àwọn onímọ̀ láàrin wọn ní alfa alfa ẹ mọ̀ gbọ́ alfa kọ́ndé so uh, uh, alfa diabagate oúnjẹ diabagate wọn á pe alfa diabagate oúnjẹ kọ́ndé alfa kọ́ndé alfa kindo so olùmọ̀ ibẹ̀ làwọn yorùbá náà ti yà kó sínú yorùbá pé àlùfáà àlùfáà bá òun bọ́ló tiwa léde yorùbá tiwa kò sí ń bẹ̀ wọ́n yà ni gbólóǹtàn yà lónìí. sọgbà tó wá dé àwọn wá fi kún àwọn òlófólú màmá babaláwo gbogbo lọ́gbà abẹ́rẹ́ òrí ni ní sábà pé hàn láàfa ẹ̀yìn àti màdá máa ṣe abẹ́rẹ́ mọ̀ nígbà tí èsì pẹ́ ń sùn sòfin babaláwo fi kíníkan jó kíníkan ó lè jó dídí èèyàn àfa náà àwọn yíyà ń wo àwọn oníkíní gbogbo aná làáfà torí ẹ tí gbólóhùn kan bá ti mú sùjú lọ́wọ́ òfin ṣẹlẹ̀ àsọ pípẹ́ fílẹ̀ ló pè yín tó ẹ̀yẹn pera ẹni gbólóhùn tó clear olùmọ̀ nípa ẹ̀sìn ọ̀sá lè wá sọ́dọ̀ wa ní ìsìn pé ẹ ẹ bàbá mọ̀ fẹ́ kẹ́ bá ń sin gbẹ́rẹ́ gbẹ́rẹ́ báwò olùmọ̀ lẹ́mí mọ̀sẹ̀ bá bá rẹ̀ yín náà ni àwọn olùmọ̀ nípa lẹ́mí ẹ̀rí pé yorùbá lọ gbá mùsùlùmí àbá lẹ́yìn náà yẹn lé mùsùlùmí fọláwò lẹ́yìn náà. so <laughs> torí di eléyìí báyìí ẹ̀yin sẹ́yìn náà bá jẹ́ mùnàfíkì àdínì ẹ̀yin ò ní gbà wọ́n pè é lólùmọ̀ nípa ẹ̀sìn torí ẹ̀yin náà sáwọn èèyàn ń sá wọn ni máa pè é láàfáà ni máa pè é wa ẹ má gbarata gbẹ́wò lẹ́pẹ́ fẹ́ dáàbò bo ẹnìkan nínú àwọn èèyàn tẹ̀ ń rí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ojú la wọn ọlọ́ọ̀nìkan lọ́ọ́ máa ń tẹ́ ń ṣe kọ́kọ́ sẹ́yìn máa kọ́ àwọn ọmọ mi wà náà ni tẹ́ pé ọmọ wọn sùn wa bí ni tó ń pè mí ó ní ẹdákun òun ọmọ yìí mi náà. <laughs> gbogbo àwọn ọ̀dà ọkọ̀ ọba di à ọmọ mi nú ẹ̀sìn ni so kí ló ṣe wọn lọ jàǹbá wọn ó ṣe kíní kan ó ṣe kíní kan kódà àwọn ti fẹ́ lọ sí tọlọ́pàá à ẹ má lọ sí tọlọ́pàá o àmọ́ ní báyìí kì í sọ ọmọ tèmi má o <laughs> torí pé àṣírí rẹ ti tú pé kò dúró déédéé ní ẹ̀sìn ẹsẹ̀ táǹdì ni mo rí gbà yẹn tí mo fi sọ pé kì í sọ ọmọ tèmi nídìí ọ̀rọ̀ ẹ̀sìn gan Ah, mọ padà wá rí tàǹdà á di gan láìpẹ́ yìí ṣírk tamaman tamaman ní ṣe ìṣẹbọ sọlọ gidigidi wàlá tí n sì máa sọ pé tó tẹ́lẹ̀ tí máa sọ pé kíni inú àwọn ọmọ tí mo ti tó súnmọ́ ni ẹ báyìí ní sọ́sọ́kúsọ́ wọ́n ti wọ́n ti wá rìpọ́tù ẹnìkan bẹ́ẹ̀ rí tí wọ́n ń bàjẹ́ tí wọ́n ti àtẹni tí ń bàjẹ́ àtẹni tí ń bàjẹ́ gbogbo ọkọ̀ padà mi. gbogbo wọn dé ní ìsìn àṣírí wa padà tún kékin ta lẹ́ ń gba ara ta fún. iṣẹ́ yìí lè ṣe lẹ́ẹ̀ máa

kó lè máa fojú dáadáa wo lójú àwọn èèyàn àwọn oníkọ̀kọ̀ gbogbo ẹ̀bọ̀ ní í sè àfi kí ni ń jẹ́ ká máa pọ̀fọ̀ kí ni ń jẹ́ pé ìwọ sàgbó ìjorógbó ìwọ kìíní kan àbí èkó rógbó ìwọ kìíní kan ṣe kí a'udhu billahi minash shaitani rajim ọ̀fọ̀ àmúṣe kìíní kan kìíní kan àṣejẹ kìíní kan àfúnjẹ lọ́mọdé àní tẹ̀lé ọmọ ọ̀daràn sí torí di eléyìí báyìí sọ́nà náà lẹ́ẹ̀ máa pa àfààfà ṣẹ́bí nánu àwọn tó yẹ pé babaláwo ni wọ́n mọ à ń fi àsìkò yìí mò ń fi rọ gbogbo ẹ dákun tó rọ lọ ẹ̀rí pọ́lọ́ ti tànù wa ní àánú tó pọ̀ ẹ má jẹ́ àbàjẹ́ àánú tó pọ̀ tó lọ́n ṣe fún wa ní pé à ń ti di àwọn èèyàn kan tó yẹ pé ní gbogbo àwùjọ tá a bá wà àwọn èèyàn ń wò wá pọ̀ sí ọwọ́ kò lọ dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run lọ mọ iye tó ti fi ọtún ṣe lágboolé yín báyìí. ẹ mẹ́jẹ̀ ajẹ́kọ́ wọ wa náà lẹ̀sìn ó tún wá gbà tí àtẹ̀yìn ọmọ bá. lódodo àìsè màláìkà kò dá ókú díẹ̀ káàtó yóò wọ̀ lọ́wọ́ wa ṣùgbọ́n ẹjẹ́ ajọ́ jẹ́ pé à ń pa á sí à ń paati ètò abá ti mọ kókó ọ̀dà ká fi lẹ̀ ètò abá ti rí kó burú ká fi lẹ̀ nítorí pé Kama jẹni tó yẹ pé ọmọ ṣe àwọn èèyàn la lè ṣe bójúbójú fún àlèfarapamọ́ fọlọ ẹ jẹ́ ká jẹ ẹni tí ó ṣe é wò kọ́ sí ní kíbi tá a bá wà ẹ jẹ́ á jẹ́ kó dájú títí dọdọ Ọlọ́run pé ẹsẹ òdodo làwa ń ṣe àtẹrẹ wa jẹ àtẹnì kankan jẹ níta bá ti gbọ́ pé kò da apá pín eléyìí ni máa jẹ́ kẹsàn án tàn ká òun ló máa mú òpin bá gbogbo ìbàjẹ́ òun ló máa jẹ́ káwùjọ dáa ẹ jẹ́ káwọn ìyàwó lè gbẹ̀rí wa jẹ́ pé ah, ah ọkùnrin yìí ń gbẹ̀sìn ọlọ́run ti yí padà gbogbo àwọn nǹkan tí mo bá ń lé ń bì tí ò da tá a padà ń pé kò da lọ́kọ mi dànù gbogbo ẹ̀ lọ́dà gbó kò mú nǹkan burúkú wọlé má bẹ́ẹ̀ ló yẹ ká rí ọjà máa tá a bá rí bẹ́ẹ̀ ìyàwó pọ̀ ju tẹni tí ọmọ lọ torí pé ẹni tó ti mà tí tún ta kò fi ọlọ́run aburú rẹ̀ pọ̀ ju tẹni tí ọmọ rárá lọ ọlọ́run bá wa tún àwùjọ wa ṣe ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ àwọn àìda àwọn aburú ọlọ́run dákun gbà kúrò lọ́wọ́ wa àwọn dáadáadáadáa ọlọ́run ọba bá wa fi pààrọ̀ àìda ọlọ́run ọba kó jẹ́ ká àwùjọ wa kó ní ìlọsíwájú tó dáa ilé ìtọ́ lámì tó lóòrìn nídìí ẹ̀sìn ọlọ́run subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.